ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث حديث محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة àtúpẹ́ fún ọlọ́run ọba sùkárà lè fi ó tún ṣe ìpàdé wa ní ọ̀run yìí ni. ní ẹni tí ṣe ogúnjọ nínú ọ̀sùn ẹ̀mùhárọ̀ ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànlé ní ogójì ìjọra èyí tá a nẹ́bi sallallahu ṣe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní tẹ̀síwájú nù kìtàbí jáàmì àìbáyánì làílmí ọ̀fàn kíra ti ń sọ nípa àlàyé mímọ̀ àti ọlá tí ń bẹ fún ìmọ̀ ẹ̀sìn èyí tó jẹ́ ti àbí Umar ibn Abdul Barr rahimahullahu ta'ala rahmatan wasi'a ibi tí a dé láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn òun náà ni àkọlé ọ̀rọ̀ tó ń sọ nípa ìtìdá ilẹ̀ alílé ìlàsá àhòbìn fàídá tí olùmọ́pinlẹ̀ ẹ̀rẹ̀ àǹfààní tó fẹ́ ṣe tó ṣe fún àwọn tí wọ́n kọ́kọ́ ń jókòó sí àti wípé ọtọ́ ọtọ́ náà ìyẹn lè sọ fáwọn èèyàn wípé sàlíòdì àbímílẹ̀ kéèyàn tún lè ṣe àwọn èèyàn lójú kòkòrò wípé kí wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ èèyàn. wọ́n ti fún wa ní. sọ àti àti sọ fún wa wípé àti sọ fún wa nípa ẹ̀rí tí ń bẹ nípa àkọlé ọ̀rọ̀ àdéhùn tá a fi bẹ̀rẹ̀ àdéhùn wọn bá dàbò sọ́ọ́ni رضي الله تعالى عنه وارضاه ولا النبي صلى الله عليه وسلم يقول خذوا عنه يعني في ابقى ابقى فرما يجي لا دار gbọ́dọ̀ àjọ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ pàápàá jùlọ ohun tó ní í ṣe pẹ̀lú ìjìyà oníṣìnà sọ́dọ̀ pé kọ́díjà alọ́lọ́rù yà fún ìlà kàdé ìlà ọlọ́run ti gbọ́dọ̀ ẹ̀kalẹ̀ fáwọn obìnrin wọn á fi ṣe ìjìyà fún wọn ẹni tí o ti láya tí o ti lọ́kọ ó ṣàgbèrè ìlànà ọgọ́rùn-ún àti líle kóòlù ọdún kan tó ti lọ́kọ tó ti láya tó ṣàgbèrè bílálọ̀ ọgọ́rùn àti bílẹ̀ lóko kan àti hadithi mi ìtọ́jọ́ ní afáàjá ìgbàgbọ́lá ìjọba ọ̀sán àti wọn tó múrò wá nípa àgbàtà nàbí sọlọ́lọ́ àdọ́sọ́lá sọ́sọ́kù níbi tó ń pè ní jàmbá lórí nǹkan ẹ̀kọ́ rẹ̀ wọ́n fi kótó àǹtí mọ́nà síkà. ẹ̀kọ́ ìlànà ẹjọ́ ti hajj ẹ̀mú lọ́dọ̀ torí mi mọ̀ báyà lẹ́yìn ọdún ni àní pàdé mọ́. àtúnjẹ oyé wa àdéhùn àfa àwọn àwọn olùjọba ọ̀dẹ̀ ọlọ́run tọ̀lọ̀ àná tí wọ́n nẹ́bí tọ́wọ́ sallallahu alaihi wasallam ọdẹ ìjókòó sẹ́yìn nǹkan ẹ̀mọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba sọ níta òfin torí gbogbo náà ló ná ẹ̀sìn nígbà tó ké sí lẹ́ẹ̀mẹ́ta àbí tó ké sí tọ́jà lóhùn bí ẹ̀mẹ́ta àwọn sọ̀sọ́ láwùjọ fún pé kọ̀ọ̀sẹ́ni kẹ́ni yashhadu an la ilaha illallah tí wọ́n jẹ́rìí pé kọ̀sẹ́ni tọ́lẹ́tọ̀ ti lọ sí lórí àyàfẹ́ lọ́ tí ó sì bá pé Muhammad ìdíjọ́ ọlọ́run ló ti tọ́ lọ́kà rẹ̀ àti bọ́lọ́run ti ná léwọ̀. mọ́àbù ọ̀yọ́ lọ́sọ̀rọ̀ ó ti tẹ́kí máa fáwọn èèyàn nírò àwọn sọ̀tọ́ láń sọ pé wọ́n máa ṣe bẹ́ẹ̀ o wọ́n máa gbára lé. àtúmọ̀ àdìsí ní ìtọ́jọ́ rẹ̀ wọ̀ nínú àwọn àṣàrò mi ìtọ́lá láàfíà òun náà ti di àlè ibn Abi Talib radiyallahu ta'ala anhu wa ardaah nígbà tó ń dẹ́ sọ pé ala rajulun yas'alu fa yattaki bí kò sẹ́ni ká tí ó ṣe béèrè tí ó sì ṣàǹfààní ọ̀yẹ́ ń tẹ́ fi àwọn jùlọ sáàbò táwọn tó jókòó ní ọ̀sán ó dàá tó lé àṣàrò mi látọ̀dọ̀ afá àṣàyìn tòlùjọba abúlé mùsáyé rahimahullah oníkọ̀ sẹ́ni kan náà àwọn yẹn tí máa ń gbólóhùn sàlóònì yàtọ̀ sí àlè ibùdó àbí ìtọ́ni ọ̀dì ọlọ́ọ̀bù sàlàájì. wọ́n tún mú àlàyé ọ̀rọ̀ níwà látọ̀dọ̀ àbí tòfẹ́ nígbè mọ́gánì àdì tí ó ṣe kútùbà lórí mímbà ẹni sàlóònì ẹ̀dínmílẹ̀rì mọ̀kọ́lọ́hún búra kò sí ohun tẹ́ẹ̀fì mi nínú nǹkan tí wàá ìdíjọ́ ọdún náà ṣe yá àbí kí n sọ fún yín àbí mi léèrè ń pa kíra ọlọ́run kò sí nínú kíra ọlọ́run ọba kọ̀sáyà kan bẹ́ẹ̀ àbí kí n mọ̀ gbàdọ́ sọ̀kalẹ̀ sóòrò ni àbọ̀sùn sílẹ̀lẹ̀ àbókè ìgbìnà nìkan wà lọ́ba nẹ̀rù àfa wa àbí tùfẹ́yìn ó lè mi sí wàhálà rẹ̀ sí àlè àwọn anìkọ́sọ̀ tó mọ̀ والزاريات ذروة والحاملات وقرا والجاريات يسرا عليه السلام فكان نوع وآثار من يبقى يوعيك وزمع واللي سوف يبقى مليري واللي دعلا تدون الزالب المسافرة ونوصف علي بن أبي طالب رضي الله تعالى عنه يا أمير المؤمنين àwọn kan bẹ tí wọn ń sọsọ kú sọsọ bọlọmọ ọmọ tí ó tẹlẹ tí ó fi tẹlẹ alẹ yìí ó ní ìyá wọn sàfẹ fún wọn tí wọn ti rí lè wọn lọ́rọ̀ Ọlọ́run ní òye wọn ọ̀rọ̀ tọlọ́run sọ pé wà lánàá gbọ́dọ̀ wà ní ẹkọ hasa náà àlàmọlẹ mọjà ìdílé ẹmí tó ọsọ ìrírí wọn wa àkàrọ àmàdàn yìí wò mọdà tó ń ṣe jihadi òtítọ́ láàrin yìí àtẹnudọ́ ta ló ṣe sùúrù á máa dán ìròyìn wò àlíyò ni wọn ọmọ túmọ̀ rẹ̀ ni ìtumọ̀ ohun tó máa dẹ́dà ń sọ ni wípé hàtà náà àlàmọ̀ sáfìrí ohun tí mo kọ ẹni mo kà kọ́ lẹ̀ jáde lélẹ́rìí tí ń fi mọ̀ yóò ṣe jáde kodo kí kádàrà máa kò lórí ẹ̀ ẹni mo kà pé ó ṣe sùúrù tó lọ sí jihadi tí máa rìn tó ṣe jihadi yẹn tó ṣe sùúrù lórí sùdádọ́kàn kọjá pípé wọn ti mọ kádàrá ọ̀padà lọ sí bá nínú àwọn àgbáàrú mi látọ̀dọ̀ àtúnlẹ̀ ìbùnú sáàfin ká má gbàgbé ibi tá a wà onígbẹ́ ń tọ́jú olùmọ̀ yóò kọ́ bẹ̀rẹ̀ sí ṣe àǹfààní fáwọn tó jókòó sí lọ nípa àwọn ẹ̀sùn òṣìṣẹ́ ìfi olùmọ̀lé sọ fáwọn èèyàn gbé ẹbí mi léèrè ṣàyẹ̀dá ó ní mo bí àtúnlẹ̀ ìbùnú àmọ̀sán ó dé ìyọ̀lọ́ ọ̀tọ̀rọ̀ á nípa àwọn wọ́n yẹ pé bí ń béèrè òbí mi léèrè rẹ̀ nínú àwọn àṣàrò ìdọ́wà ń sọ pé àní olùmọ̀ wọ́n lè sọ pé ẹbí mi léèrè náà lè yí sí náà fi àti kí n sàlẹ̀ nìkan lórí bẹ́ẹ̀ àdèmí léèrè nítorí pé mi nì inú mi dùn lẹ́nu sàdédé ni wọ́n fún mi nílò pé ráwọ̀ onírú kan yọ ẹ̀rú wa ń bà wọ́n máa dìbò lò kálù kan náà mi báyé fẹ́ tán àbí dàjálù ní bọ̀ ẹ̀bẹ̀rẹ̀ pa sọ́tù bá kọ̀rọ̀ lọ́ọ̀dù ẹ̀bẹ̀rẹ̀ sọ́tù Yusuf lọ́ọ̀dù ìbùnà àbí mọ́ríyàmù nígbà tí ń sọ̀rọ̀ yẹn wọ́n lọ sẹ́sà àwọn sóra méjì nínú àwọn sóra. àfọwọ́ aṣèkìr ó ní abdullahi náà bá ti bá wa sọ̀rọ̀ àlàlùmọ́ òsì lásìkò hajj ọkà sọ́tù bá kọ̀rọ̀ ó ń ṣe tàfsírì rẹ̀ ọ̀nkà ó ní mìíràn nìkan ó sọ̀rọ̀ bí abdullahi náà bá ti ọ̀bí ọlọ́run sálá ní súnmọ́ níbi pé mi sọ yí pé mo ṣe tú sọ́tù bá kọ̀rọ̀ yẹn táwọn fárísì bá gbọ́ àbáwọn rome àbáwọn tọ́kì wọn ti kù sí i. bákan náà nínú àwọn àṣàrò mi lórí gbólùmọ̀ lè sọ pé ẹbí mi léèrè ó sì jáde báwọn tó wà ní ọ̀hà rẹ̀ náà wọ́n ṣe láǹfààní. òun náà tún ni ọ̀rọ̀ tí Abdullahi bin Abbas ti sọ ìyàlọ́ ọ̀tàlá wọn lẹ́nu ẹ̀sìn òbí mi ní àlàyé kan àlàyé ẹ̀sìn kan ìlà àrùn tó fàdí huhu àwọn ẹrù fàdí kù àfi kó kílẹ̀ àti ìpè sọ gbàgbọ́ yẹ ẹsẹ̀ àfi kọ̀ gbàgbọ́ yẹ. bákan náà níbi èyí dáadé wá fa ọ̀rọ̀ gun rẹ́gbẹ́dẹ́ níjẹjọ òun náà ni ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ sàáyédè bùnú jùbẹ́rù tó wá látọ̀dọ̀ abdullahi ibn abbas ọ̀dì aláhùn tí a lè hàn ní حديث da'if òun náà ń pè ní hadith al-futud kábàlọ́wọ́ رحمه الله تعالى رحمة واسعة في التفسير يوم كان به قد ومن جود أفا سعيد بن جبير بل رواه سيدي جيد جود بيري بعد ويا ويقول وفتناك فتونا ọwọ á ní àwọn fìtínà yẹn béèrè onígbà tó béèrè ilẹ̀ ń lọ wọ́n ní sáfà ọ̀tún àbájọ wa wí ni pé kò lónìí torí a bá bẹ̀rẹ̀ rẹ̀ àlè parí ẹ̀. ọlọ́run wa mú sẹ́mi àárọ̀ kùtù lọ rẹ̀ gbogbo adúrú wọn tá a kà yẹn lọ́kà kódà ọ̀sẹ̀ ń ni lọ. yẹn lẹ́sẹ̀ ọgbẹ ká lè rọ́tù omi ń bẹ tó jẹ́ mọ́ fọ́ omi ń bẹ tó jẹ́ mọ́ fò ala sahabi yaani abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ọgọ́rọ̀ rẹ̀ látọ̀dọ̀ káàbù al òun ló rahimahullahu ta'ala nínú wọn kó gbogbo ọdẹ kàpọ́tì fún gbogbo ọdẹ àríyàn ìṣẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ kódà ọlọ́gun ní àtẹ̀yìn bẹ́ẹ̀ àwọn pè ní alùlù àti ògùn náà ibọ́ bẹ́ẹ̀ mú fìrọ́ nẹ̀gẹ́ lọ́gbà lọ́wọ́ gbogbo ìpátá lọ́wọ́ àtẹ gbogbo ìṣẹ̀lẹ̀ arókùnlé gbogbo àwọn àdánwò orí ti tọ́sẹ̀lẹ̀ bó ṣe ṣe ti pa yẹn gbogbo yìí dá mẹ́nu bá yẹn ṣùgbọ́n hadith yẹn gbọ́ ògùn rege gbogbo eléyìí náà a sọ̀rọ̀ pẹ̀lú gbólóhùn tí wọ́n dá tòlẹ́mù náà bá sọ pé sẹ́yìn ní bíi mílíọ̀nù ń pa àyà kan tọ́gọ́rùn-ún àyà pẹ́ńpẹ́ wọ́n á gbé wọn ní oníbẹ̀ ní àyà wọn fàtìlẹ́ kákótó nà á wàhálà rẹ̀ nẹ́bí musa náà wàhálà tọ́pọ̀ yàtọ̀ àti gbóyún rẹ̀ títí torí padà dìgbà sí ọjàde láyé. bákan náà nínú àwọn ohun tá a ti mẹ́nu bà ọ̀hún náà ni ah, ọ̀rọ̀ àlíbù nàbì sọ́ọ̀lì látọ̀ nàbì sọ́ọ̀lì radiyallahu ta'ala anhu lọ́ni ẹ béèrè sẹ́yìn ẹ̀ka bá béèrè sẹ́yìn ẹ̀ka bá lè béèrè ní kọ́ba dà wọ́n ní múnú kàwá ọwọ́ á béèrè nípa ọ̀sẹ́yìn ní àlùmọ̀mọ́ ló kàtà yìí ẹrúbìnrin méjì dé ẹgbẹ́ àti ọmọ alákùnrin ọmọbìnrin tálákùnrin yẹn gbé àti ọmọbìnrin tó lè gbẹ̀yìn ẹ̀mú yẹn papọ̀ ẹ̀rí pẹ̀lú ohun tó padà fi dáhùn gbà béèrè ohun tí ó wúlò fún àti ohun tó máa rìn ọ lọ́wọ́ ó ní ohun tí ọ̀yá ọ̀ làwọn tó máa jẹ́ ìpínlẹ̀ tìlá ọmọbìnrin tálákùnrin yẹn bí àti arábìnrin ní ẹ̀jọ̀ mọ́yà. wọ́n ní èmi gbèrò kó jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pé sọ lè fi ọmọbìnrin Hamza Hamza sọlá wa dáhùn pé ìyá bùnẹ́tò áàkì nínú ọ̀rọ̀ náà àdéhùn lè fẹ́ ọmọbìnrin tí arákùnrin yẹn bá bí kí ẹ ti jọ ọmọ yẹn papọ̀ wọ́n tún wá dáhùn nípa irúbìnrin méjì tí wọ́n dẹrú lábẹ́ yẹn tí yẹn lè fi àwọn méjèèjì tí wọ́n máa bá wọn ṣàṣepọ̀ wọ́n sì tún dá lóhùn pé àyà kan ọlọ́run méjèèjì lẹ́tọ̀ọ́ àyà kan léèwọ̀ ni wọ́n mi ní pàṣẹ ń parẹ́ mi sì ní kàn parẹ́ mi ní ṣe lẹ́tọ̀ọ́ mi ní ṣe léèwọ̀ èmi ọ̀dẹ ní ṣe àwọn ará ilé mi ò ní sí wọn làkùn sọlá sọ bẹ́ẹ̀ àwọn adébí kéwúlé ni àtàrò míì ti àtúnmú wa òun náà yìí tó alátọ̀dọ̀ sàáyìn dìbò ní sùbẹ́ẹ̀ ọ̀sibàfọ̀lọ́ tọ́sọ báyìí pé. إن مما يهمني أني وعدت أن الناس قد أخذوا ما معي من العلم. قال سعيد بن جبير tọ́jọ́ kan lára ọmọ kéwù abdullahi ibn abbas rọ̀bì allahu ta'ala anhuma ó ní ìdàbí máa yọ ìmọ̀ ni nínú nǹkan tí ń bà mí lọ́kàn jẹ́ jù á ní ìwà nítú òun ní bí mo nífẹ̀ẹ́ sí kọjá sí pé àdùnnẹ́ sàfọ̀dé àkàdù màmá rí ìrìnàlẹ́ rí káwọn èèyàn kọ́ mọ̀ sí fẹ́ lọ́dọ̀ ẹni wọn fẹ́ àfọwọ́ sàáyìn ní jùmẹ́ rọ̀sùmọ̀kọ́lá ó kéwú pọ̀ lọ́dọ̀ àtúnlẹ̀ ìbùnà fáṣí ní ọjọ́ lọ́ọ̀fù ìjọba àdúgbò ẹni kó ń lẹ́ lọ sọ fún jẹ́ òní ìgbé tó o ti níyàwó onílà àtúnlẹ̀ ìbùnà fáṣí ní ọjọ́ lọ́ọ̀fù ìjọba àdúgbò wọn ni fọ́tàfẹ́ wáyé táwọn bá ti níyàwó ìlọ́fẹ́yàwó فإن أكثر هذه الأمة خيرا فإن خير هذه الأمة أكثرهم النساء ẹni tó ń lóore tó rí ẹ̀kọ́ jù náà lè ń gbà ìwọlẹ tí àwọn ẹ bá pọ̀ wọn lè gbé wọn á kó wọn jọ ní ọba mẹkọ káàkiri pé wọn káàkiri ká wọn jọ ní ìbọn tún ní lágbára rẹ o tún ní ní ohun tó fi bọ́yà o ìdè yẹn o wọn bá rẹ sí yé mi sọ nípa bẹ́ẹ̀ sáyẹ́dì fún jùbẹ́rù kéwú pọ̀lọ́dà àtúláì fún abáàsì rọ́ọ̀dì ọlọ́wọ́ sọlá àdúgbò wọn nínú nǹkan tí ń bà mí nú jẹ́ òun ni pé mo dẹ̀ nífẹ̀ẹ́ sí àtẹnẹ́ sàkọ́dé àkọ́bù màmáàrí nìnàlẹ́ àìlú kọjá sí báwọn èèyàn ké pípọ̀ nínú mọ̀ ní bẹ lọ́dọ̀ rẹ̀ mọ́ wọn wá lé kéwú àwọn tí àwọn wá àtólùmọ̀ ò lè fi kéwú wẹ́ lọ nínú àwọn àṣà على من أنه كان يبتدئ الناس بالعلم ويقول صلوني صلوني بدون شدة ويقول صلوني وكان في السيرين وإبراهيم لا يبتدئان أحدا حتى يسألا حتى يسألا أنا ما بقى هو لا تدع حسن أنا حسن كان يبتدئ الناس بالعلم àwọn èèyàn ní sì béèrè fáwọn òkèwú tó máa kọ wọn kéwú àfàwọn alhassan basri rahimahullahu ta'ala wọn ò ní sì béèrè kí ó tó máa káwọn yẹn kéwú wọn yẹ kúòlù wọn tí wọn máa sọ ni pé à sàlúùnì ẹbí mi bá wọn ní sùgbọn ibùdó sirin àti ibrahim an-Nakha'i rahimahullahu àwọn àfa méjèèjì yẹn láàyè àbọ̀sádì àánì àhàdá àwọn ẹ̀kọ́ yẹn kéwù oníkẹ́ni ẹ̀ka kéwù àti ayé sàrà wọn ìbéèrè tó lọ́dọ̀ ẹ̀ bá ní kéwù kẹ́yìn lẹ́wọ̀n màá fi kéwù bẹ́ẹ̀ ẹ̀rí ọmọ ẹgbẹ́ báwọn olùmọ̀ọ́sẹ̀ rí lóríṣiríṣi nìyẹn bàbá wa kẹ́ ẹ̀ kọ́ tí wọ́n ń pè wọ́n láti ọ̀dọ̀ àbẹ̀ọ́ wọ́n bá bẹ̀rẹ̀ wá sí wọ́n ti sà lọ́rẹ́ yín wà sí. wọ́n bá máa gbé wa lọ́mọ àbẹ̀ ọ́ àwọn ọmọ àbẹ̀ ọ́ àtẹ̀yìn náà ní iye. ẹ ọ̀gbẹ́rẹ́ yọ̀tọ̀ ẹ̀yin sọ pé ilé máa jẹ gbogbo yìí. wọ́n sì lájọ pinlẹ̀ mọ́sálásí. ẹ̀mí ọmọ ọ̀rọ̀ àwọn àjùlé gbélégbé báyìí lọ òun náà ni ó ń sàájú ní òde gbogbo ẹ̀. wọ́n sì lájọ pinlẹ̀ mọ́sálásí yìí nínú tẹ̀. bí wọ́n bá bá dé ámú máìkì lọ́fẹ́ alóni ọ̀sẹ̀ wá sí màámi máa ń sọ̀tàn fún mi pé ọmọ àbẹ̀ọ́ àbẹ̀ọ́ tààrà ni wọ́n wà sí ká mọ lọ́rọ̀ tí ń sọ ẹ ń sọ àbẹ̀ọ́ àti bàbá wa náà di jọ̀kẹ́ náà sọ́lá fún mi àwọn ọmọ àbẹ̀ọ́ àná yẹn náà ẹ̀rí bàbá tí mo ṣe kàlífà rẹ̀ bí ẹ̀dọ̀kiri dáńtì bẹ́ẹ̀ bàbá sì kéwu sí kéwu ni wọ́n yá yín bẹ̀rẹ̀ àdá bàbá àgbọ̀njú mọ̀ àmọ̀ pé èèyàn náà là wà nípò yẹn nígbà ní báyìí náà ìfasọsọrùn àwọn àlà máa ń rún tẹ̀síìrì lọ síwájú ìta ni ládùúgbò yín lókè lọ́hùn wọn a máa wá bẹ́ẹ̀ òun ló fà bẹ́ẹ̀ ni òun ló fà ní ó wá sí àdúgbò yín nígbà tó yóò bí kẹwàá ní wàhálà tàbí làwọn ní pé ipò bàbá rẹ ni lọ́ọ́ fọ́ bẹ́ẹ̀ fún mi àgé gbogbo àwọn tó bá ti já sí pé alóyè tí wọ́n máa ń jẹ lé àtiwádìí ìtàn àtiwádìí ìtàn wọn ni bí wọ́n ṣe máa ń tó oníkẹ́kọ̀ọ́ lòun nìkan gòkè kẹwàá wọn á ka ìgbókè ẹ̀yìn jọ̀gà ń sọ fún mi pé àní ìwọ rèsì àáhẹ́pọ̀ ẹ̀ ṣèbí wọn náà mọ̀ tán ìgbà tí àwọn máa ń ro sílá tẹ̀lé àwọn bàbá àwọn wá mo rí mo mọ̀ ṣùgbọ́n kéèkàn wá torí mo ti wádìí ìtàn gbogbo àná àwọn agbésẹ́ra lọ sáà lè dúró àmọ́lẹ̀ gáwó aláṣẹ́dé mi wájú kàmbẹ́ ọlọ́ọ̀yì kéwú àárọ̀ kéwú rọ̀lẹ́ àmọ́ àwọn bàbá àbẹ̀ọ́ ni àbẹ̀ọ́ àyọ̀ lọ sí ilé mi gbónú lẹ́yìn fún kìkìdá síra ni bí mi ń gbà ní báyìí tí màá gbé lọ́dọ̀ rẹ̀ àwọn ah, èmi nígbà tó àbí àná yẹn náà àwọn bàbá yìí tí wọ́n bá bẹ̀rẹ̀ kí wọ́n báyìí bá ti kéré tó ń gbà yá àtùmọ̀ fún wọn ń sọ̀rọ̀. wọ́n dà mọ́ rántí tẹ̀síìrì tó ṣe kẹ́yìn tí wọ́n fi padà jáde ní nineteen eighty six wọ́n mọ̀ pé náà níbi musa wọn sọ gbà yẹn nígbà yẹn. tó àbẹ̀ ọ́ yìí ṣe bí díà kì í sì sálẹ̀ bí tí mò ń lọ nìyẹn. torí mo ti ń ṣe bàbá wa náà ní pé ah kí ni iye sáàpà mọ́ra ni bí tí ń lọ nìyẹn. irú dárúkọ eléyìí náà ṣe sáńbẹ̀ wá. àdáhùn àbẹ̀ ọ̀nà ọlọ́gbàdà àti bó ṣe dì bẹ̀ta lọ́rẹ̀. ọlọ́fà yìí ti máa ń mú mú kú mọ́ ni lọ́fi sọ pé ṣé wọ́n yàn oníwàásí níbẹ̀ ni nígbà káwọn wá ju oyè ńkọ. ọmọ àdáni ọlọ́run kẹ́rù mímọ àdáàbò. tó lè ṣe bá lè fi kí wọ́n fẹ́ bẹ̀ ọ́ níbi débi fẹ́ lọ nìyẹn. ǹjẹ́ ẹ tí wọ́n bá tẹ̀ rí ìṣẹ́ sí i. ẹlòmíràn kẹ́ máa wóye oyè tí ó ṣe pé tó bá ti dùn tó bọ́ bẹ̀ ń mú ojú sápò. ẹ máa ní kí wọ́n máa ní ojú sápò. ò sọ̀rọ̀ bó ṣe wù. sẹ́wọ̀n pé àbí ah, ọdún alóde káwọn láyà láyà ogun tá à ń sọ yìí. ẹ̀dùkẹ́tù kò síbi kẹ́tọ́ ọdún ní asọ̀rọ̀ sí. ọkọjá gbéyàwó adèdè iná omi sùlẹ̀mọ́ nítorí fọ́ba ń jẹ́ sùlẹ̀mọ́ iná omi olóko ọba abẹ́dẹ̀. sùlẹ̀mọ́ ń lọ́ba adẹ́dáwí omi sùlẹ̀mọ́ àná. lẹ́tà yìí ìwé yìí o tó tó bá ti jẹ́ àgbẹ̀ ọ́ ni èyẹ́ ti ṣe nǹkan ó súnmọ́ kí èyẹ́ firi. tọ́lá àwọn afọbajẹ tí wọ́n bá ń fi yẹn joyè tí wọ́n bá ti padà sí fẹ́ wọn mọ́ owó tí wọ́n ti yàgà wọn lẹ́fẹ́ àbí kí wọ́n hàn lé mọ̀ ẹ lọ sọ dáadáa ẹni tí ọba ti ti ní ṣe fẹ́ wọn wọn ò ní mu débẹ̀ ẹ̀rín ọdún bàtẹ́ ìjẹ́ lọ sí ọlọ́ọ̀ni àpẹẹrẹ àlùfẹ́yàmọ̀ dẹ̀ hàn nílùú ìwàlá ìdáwó sì dàlẹ́ àmúrò ìlànà ìwé àfihì fásitì ìsà. àtọ̀fà afẹ́sẹ̀ mọ́mù afẹ́sùn wà sí kẹ́ni ewu kí wọ́n máa fi ń ṣe kí lá máa fi ṣe. lágbájá akéwù jẹ ẹ ti pọ̀ jù yọ ọ̀dà nǹkan kéwù kéwù ẹ̀yẹ̀ fẹ́ lọ́pọ̀ jù kí wọ́n mú ń tọ̀hún jáde kíkẹ́ wẹ̀ pọ̀jù sẹ́yìn gbogbo ẹnu mo fi sọ́ọ̀kù tó ti pọ̀jù àwa pọ̀jù bò. ṣé mọ̀hádìsì la ní ni àbí màkì ìwo la ní. báwo pé kéwú ni ti pọ̀jù ọ̀gbọ́dọ̀ wá rú mọ́ ni. Ah! ìkẹ́ ọ bàjẹ́. Ah! ti pọ̀ jù láàrínlá ìlọ́mọ. sọ́gbọ́n ní ẹ̀dẹ́ pẹ́ nìyẹn lẹ́yìn ẹtí níwèé ẹtí níwèé lọ́ba yà kò ní lè dá. àwa la ọmọdé bẹ̀rù tá a fẹ́ fọ́ máa ṣe ni pé kí wọ́n rò bí ròyẹ fún wọn kẹ́gbẹ́ olóṣèlú jáde nígbà ọ̀yá alágbájá bàbá àmọ́ àmọ́ kẹ́kẹ́ lẹ́yìn torí bẹ́ẹ̀ lábàánújẹ́ lọ́yà àbí àdúgbò yìí pẹ̀lú náà yìí dìtò ti kọ́ àwọn sàlábà tó sùúrù ni bẹ̀rẹ̀ ń bẹ̀ àbí ọ́ mi máa ń káwọn yẹn lẹ́pẹ́ sí lọ́yà àbí ọ̀tà náà ti wá náà wọ́n náà wò ó ṣe rí gba àbí ọ́ pápátá àgbẹ̀dá ìta lọ́rùn tí wọ́n yẹn ló wà sí àwọn tó wá yẹn ló wà sí iṣẹ́ wọn tí wọ́n ń gbé náà yàrá àtàlẹ́ lè sọ̀tẹ́ táwọn wà sí níṣe wọn ò ṣe tù pẹ̀ iṣẹ́ wọn tí wọ́n ń ṣe wọ́n ń gbowó wọ́n ń ta kéwú wọ́n tòun ọ̀parí. pépé gbogbo bí ẹ bá lọ pé ẹgbẹ́ gbọ́rọ̀ ọlọ́run báyìí ní ìdọ́gbọ́ njọ́ mi ń bẹ ọ̀rọ̀ kò ní sáyè ọ̀wá síjọ́ sí ọ̀rọ̀ wà táyé wáyé. láti ogun bọ̀ àyà kan náà ní ẹ̀kẹ́ lónìí. níjọ́ lára tó káyà bí sí. torí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yà àdúrà lákàlà nídìí bẹ́ à pípé là ń fẹ́ tẹ́lẹ̀. òun lèmi máa ń sọ wípé ẹ fáwọn èèyàn ní mo tọ́ nídìí. tọ́ba ti fún wọn dẹ́ tọ́jà tí wọ́n bá láwọn ògbó ìrọ̀rùn obìnrin ó gbà bèbè fáwọn èèyàn ní mo tọ́ fẹ́ tòtòrí bẹ́ẹ̀ bá rè sí kí wọ́n fẹ́ bẹ̀ ọ́ wọn ò ní bẹ̀ ọ́ àti tọ́wọ́ bá ti fẹ́ wọn. orí ẹ̀ máa rè sí pé ibi ọ̀hún rẹ̀ pé tọ́ba tí wọ́n dẹ̀ bá jẹ́ nìkan pé tó kí ní ìdí yé díẹ̀ díẹ̀ oṣù lọ́wọ́ máa kọ́ ẹ́ wọ́n dẹ̀ rẹ̀ fi jọ́nà àwọn sálàm láka sálàm ọmọbọ díẹ̀ nì sáwọn fún wọn ní alhassan káà yẹ kò tẹ́lẹ̀ ọ̀nà sábẹ̀lẹ̀ àyè ọ̀nà yàrá ẹbí máa kọ yín kéwù abẹ́ wa gbà bíbí káfà máa ní kéwù ẹ̀ wá kéwù yóò wí o ìmọ̀ parẹ́ mẹ́rin ẹlẹ́ni lẹ́mi o òun lèmi ṣe máa ń sọ làwọn afi yọnu sí báyìí ṣe máa ń lọ bí iṣẹ́ à ń kọ́ ọmọ kéwù ta ìrówó gbà yìí ayọ́nu sí gẹ̀ tọ́lá àwọn ọmọ ìgbé lójoojúmọ́ báyìí ṣe ń lọ ta ìrówó gbà yẹn àwa tún lé sísìn tiwa ni gbogbo ohun tí òye wa tẹ́lẹ̀ tún yé wa lọ mo sọ pé gbogbo wa dáa kí ẹja mẹ́rin gba fẹ́ sí sádàkà àwọn àbí ọ̀yẹ́ mẹ́rin àwọn ẹ̀rí kọ́ gbogbo àwọn ọmọ tá à ń jókòó sí ilé kí bàbá Sùfìàn àbí ọ ni wọ́n ṣé wọ́n rẹwà ń sẹ́. wọn ò nídìí kéwù ọ̀gọ̀rọ̀ student ò nídìí ẹ̀ àbí ọ ni àti fìdí bá kọ́ wọn. gbogbo ọ̀nà àìnídìí ẹ̀yin náà mọ́ o ẹlòmíì ò ní ní ẹlòmíì ò ní wálé kí ó dédé ìrùn tọ́kọ́ ní tàn ẹ̀dá kò sí wọn rẹ̀ wá. àbẹ̀ ọ́ ìwọ̀n bá àwọn ọba tó bá padà lọ kọ́ra dà tó o lè padà dùn tó padà sàdúrà fún wa lọ́jọ́ wájú. ẹ̀rí pé mo máa pẹ̀rẹ̀ kẹwàá ọmọ bàbá dọ́là àwọn ọmọ kẹwàá náà ọmọdé nǹkan nígbà táwọn ọmọ ni wà kéékèèké mọ wà kúkú àfẹ́yìn nígbà wọn fi lọ sí yẹsì oníjó ní àwọn ọmọ ni ní màá kọ́ wọn ní kí màá kọ́ wọn ní ìsìlámù tó àwọn ọmọ ọ̀hún déyàn fojú tí wọ́n gbà ní pé bó ni níjọ́ tí kẹ́ wá sí mọ́tòrọ́sà lọ́la tí mo fi rí sí síyù rẹ̀ ti da ẹ ẹ mọ mọ ni ọ̀sán tó ní ọmọ ọ̀hún kàlàyé ara rẹ̀ kà á. àwọn ọmọ yín kéékèèké ijó níyìí tẹ́ káwọn ọ̀tà tẹ́ máa káwọn lálùwàlá. àwọn ni ọlọ́ọ̀hìn kò gbé àwọn mi náà wà ní mi lo hijab dáadáa àbẹ̀ ọ́sibì wọn ò ní a máa fi ọ̀hún <laughs> ọ̀gá wa káfíìrì ni nígbà a wà nínú ikú àtẹ̀yìn gbà yẹn ó ní ọ̀rọ̀ yẹn ń gbàgbé ó ní àwọn ọmọ yóò ṣe kọ́ ah, ó ní kò ṣe kọ́ fún ọ̀rọ̀ tẹ́sán yìí nílé jọ̀gá ó ní wò ṣe kọ́ ó nígbà tí wọn kò òkú ní ìjẹ́ àfipá kọ́ wọn ni àbíọ́ náà sọ tí wọn bá wà nípò àbíọ́ ah, sọ ọ̀sẹ̀ rẹ nìkan lọ pé àbá ẹ wá máa bá kọ́ àwọn ọmọ wa ní kéwù àbí ládùúgbò wa yìí ọ̀ bá kiri nígbà tí wọ́n ti di kéwù wọ́n pinlẹ̀ ń tẹ̀ tọ́ ọba ṣe bẹ́ẹ̀ ìwọ náà fi jọ ẹni ńlá ní afáwọn alhassanu alibasiri rahimahullah níbi òun ní kánà yabutadi mu nẹ́ẹ̀nà bìrẹ̀ mùsùlùmọ̀ fún inṣàlá gbogbo àtà mídíà ní òkè wúlára á lọ pinlẹ̀ rẹ̀ ládùúgbò wa báyìí inṣàlá mo ní ọ̀rọ̀ kọ́ bẹ̀rẹ̀ láti máa kọ́ àwọn èèyàn nímọ̀ yọ wọn àtọ̀fẹ́ sàlúùnì sẹ́yìn ọ̀dùnú bẹ́ẹ̀ fẹ́ béèrè ẹ̀bí mi léèrè. ẹgbẹ́ kejì àwọn tí wọ́n retí abẹ́ ọ́ èrò Muhammad bin Sirin àtàrí àlùjálí rahimahullah Ibrahim an-Nakhai rahimahullah àwọn méjèèjì ọ láàyè àbọ̀tàdé àní àhàdàn àtàyò ẹ bá ní ìdí ìkéwé wa. hàn ní bẹ̀rẹ̀ kí ó fẹ́ ní kẹ́ni àtàyò sálà. tí wọ́n fi béèrè ẹ dákun níjẹ́ wọn ó béèrè gbogbo sọ̀rọ̀ yìí dídá nǹkan láti jọ ìdánwà ẹgbẹ́ náà láàrin sí lọ́dọ̀ wa bíi. àbí ní àwọn míì la kọ́dà ìlú mi lè lọ pé wọ́n tún ṣe kiri sí wọn ní wọ́n ń ṣe yẹn náà ni tẹ̀wọ̀n bíi kó ṣe pé kọ́ wáyé nígbà kẹ́kọ̀ọ́ àràbá wáyé wọn. láti irú bá ti wáyé ní ìsìnkú kí sùn sáà kí wọ́n dé wọ́n ní à ah, níwájú lọ́hùn sáǹsọ ni ni wàhálà yẹn pọ̀ àwọn àbá méjèèjì àwọn ẹ̀mí bẹ̀rẹ̀ ìmọ̀fẹ́ ní kẹ́ni àti àyùsùn àlà tí wọ́n á fi bí wọ́n léèrè náà láti béèrè sí ilé mọ̀ ẹ̀ nídìí kan nìyẹn nínú àwọn àṣàrò mi wọ́n ní àjọṣà ní ọ̀dàdà tó wọ́n ní ọ̀dàdà sọ báyìí pé. ata ala alḥasan zaman owó yàrá jàbọ mímọ yẹdìrú àṣìṣe sí i dáa sọ pé ń bẹ fún àlẹ hasan lè bá sori yẹn wọn lọọyẹ ọjà wa ni wọn àlẹ afúlù òun ni káwọn èèyàn tọ olùmọlọpọ afẹkéwù nígbà tá a ọba rẹ bí ó mú ẹwà lọrọ kan gbogbo olè kí ó ta sí àbí ọdí wọ́n ní sẹ́rí àfa alḥasan kọ̀tàdá ní sọ̀rọ̀ yẹn ó ní ata ala alḥasan zamanu àsìkò kan dé bá àfa alḥasan albasri rahimahullah wa huwa ya'jabu ó máa ń sè mọ̀ mímọ́ yẹjọ ìlànà sí sẹ́ni tí bá ń pè yàn kí ọyá wá kí àbọ̀wádọ̀ mi wá kí yóò máa sọ pé àà ẹ ló máa ní kí wúkí yóò kí lè sẹ́ǹkọ̀ ọ̀hún pé ká kí àfa ni fọmáàmá dàmú hasanu kẹ̀kẹ́ alára tí ń tẹ ìmọ̀ yẹn ni òkú láyé hàtà dáa ìlànà ìṣòro nígbà tó wọn náà kọ̀ díẹ̀ ọ̀làwọn yẹn wà á kẹ́pẹ́ sùn. èwo tí ń tẹ ìmọ̀ rẹ̀ jọ ni àti wọn táwọn àfáà ní rí náà nìyẹn tí wọ́n fi padà sọ pé ẹ wá kéwù. òun kẹ òkú láyé tóun náà fi padà sí àwọn yẹn wá sọ́dọ̀ rẹ̀ kí n sọ pé òní wọn ó sì wọn ẹ wá kéwù lọ́dọ̀ mi ẹ wá ẹ wá lè kéwù fa. wọ́n ní Luqman al-Hakim wọ́n ní inna al-alima. wọ́n ní ṣùgbọ́n pípé yẹn kìí ṣe kọ́ máa lọ́gbọ́n ọ̀sán rẹ̀ lẹ́nu yẹ̀yẹ́. àpàdé lọ ń gbà wẹ pọpọlọpọ kí ó dáa kúkú nǹkan ní àgà gbowó mbẹ bí ẹni ẹ lóhùn nídìí owó bí ẹni tí bíbá yìí ló dògùn kọ olùkọ́ yẹn kọ́ fọlọ́ roko náà kó owó tí ó fi dé kó síbi ọ̀kadà àbí kó fọlọ́ kadà lówó lórí pọ́fẹ́ kọ́ mọ́tò ìyẹn ó gbowó ń bẹ̀ lásìkò yìí. ṣùgbọ́n olùmọ̀ gẹ́gẹ́ bí Lukman al-Hakim ṣe sọ oníkèrè pé ọmọ alọ́gùn ò gẹ́ má bọ̀ ṣé a sọ̀rọ̀ ẹ̀dẹ́ nìyẹn fẹ́rẹ́ yóò máa pe àwọn èèyàn lọ síbi ẹ̀ẹ́mì bí sọ́ọ̀tì wọ́lùwàkọ́ pẹ̀lú dákẹ́ àti farabalẹ̀ ló sì wà nù ásàrù kan Hasan al-Basri náà wọ́n máa ń lọ fi tì rahimahullah wọ́n ní ẹ̀ẹ́dì nẹ́ẹ̀sà lè fẹ́ ilé kalá bí kọ́wé ṣé wàá sí fáwọn èèyàn pẹ̀lú ìṣe rẹ̀ ìṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ olùmọ́ máa pa àwọn èèyàn lọ síbi ìmọ̀ rẹ̀ bí sọ́m pẹ̀lú ìdájẹ́ náà ìṣesí yẹn náà láfẹ́ fáwọn náà wà láti fi wọn máa ń sọ alhamdulilayi náà ẹ ká máa pọ̀ sí i nípa dáadáa torí tí dáadáa bá bẹ̀rẹ̀ á kéré mẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò máa kẹ́rù àti ó béèrè sí ìjẹ́ra tìlú béèrè ní omi. wọ́n ní bó wàá làwọn tó ń wọ mẹsì wọn lé sí àtúbẹ yàrá nìkan tó lè bọ́ wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó wá nù bẹ́ẹ̀ láìkí wọ́n ti mọ́ jẹ́ ń kú ọlọ́run dá fún ajá máa padà sí wọ́n lòun ò rí wọn ní bọ́ọ̀rọ̀ eré lérí ó ti yé ìrákì ló gbé sí lọ́dà bí eré lérí ó sì rí ẹni tó di olùmọ́ máa fi àwọn yẹn lọ síbi ìmọ̀ rẹ̀ fi sọ́ọ̀tì pẹ̀lú dákẹ́ wọ́n ti wà pọ̀ farabalẹ̀ nígbà táwọn náà bá wù ó áá mo fẹ́ kọ́ ọmọ mi tu àfáì ìyá ọmọ náà lọ bẹ̀ ni wọ́n fi sọ kọjá àwọn ọ̀tà mọ́ tàní àwọn àjẹkọ́ ọmọ wọn máa lọ wú sàárè òkú káàkiri tí wọ́n padà bá ikọ̀ fámílì ẹ̀ àbí tí wọ́n máa lọ pa kọ̀kí adarí mọ́ káàkiri wọ́n á fi gbogbo omi ojú títì ní ọmọ asọ́kà àkìjẹ́ kí ló dé ọ̀pọ̀ lọ́sọ́kọ̀ bá tẹ̀ pa kí lè hàn ti ṣe wọ́n lẹ́yọ̀nù ni lẹ́yọ̀nù ń bẹ lára tiẹ̀ ní ọkọ̀ tẹ̀ pa. ìyọ́nú àwọn àgbà òun lọ́pọ̀lọ́ lọ́pọ̀lọ́ tí wọ́n sọ pé ní pọ́ìsì lára ògùn tó lè pààyàn ń bẹ lára rẹ̀ àwọn èèyàn máa ń ṣera wọn pa. wọn alẹ́ wọn mú ọ̀pọ̀lọ́ wọn lè gé obì àbàtà sínú rẹ̀ àtọ́rọ́gbó ẹlòmíì lè ní ẹ̀ka gbò yókù pẹ́jọ wọn lọ sí ara ẹ lọ ń tẹ̀jẹ́ lọ sí tóògì bẹ́ẹ̀ wọ́n lè kàtà àjọsìn sí mẹ́ ọ̀kẹ́ náà ọmọ ya nígbà táwọn ọmọ tó wọ rẹ̀ òkè èdè kalẹ̀ ń sìn ó ní wọ́n ó sùn ṣùgbọ́n tí wọ́n máa ń sùn ni àbí wọ́n jó ẹ̀ ọ̀ká lákọ̀wé lòun. ó wọ́n wá súnmọ́ ní súnmọ́ ọwọ́ àmì òun kí ó ti máa fi rẹ̀ rẹ́rìn sí wọn wọ́n súnmọ́ máa ń jó ni. sọ̀tà náà wà kọ́ lọ́bẹ̀ sáàrin yẹn ti rí nìyẹn lọ́sẹ̀ tó jẹ́ olùmọ̀ ó fi hàn pé tí wọn náà bá wà ní àdúgbò tí wọ́n mọ̀ pé yẹn gidi ń bẹ ládùúgbò má bínú tó bá ti kéwú àwọn èèyàn máa fọ bọ́ọ̀lù ọ́ kò sí ohun tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ fàjẹ yọ jáde ńbẹ̀ ju pé tí wọ́n sọ pé ìbá fà ní. ọ̀bọ wọn fi lọ ó tọ́ba tí wọ́n fẹ́ kérora pé ọ̀bọ lè máa fi lọ níyìí ìbá fà lẹ́yìn. èmi wọn ni wọ́n máa ń fọ̀fọ́ lànà ni. ọ̀gá dídé bí wọ́n bá sọ fún pé àlùkò sọlá ní ká dárúmọ̀ sí kò sí ọ̀gá ìgbẹ́lélẹ́ ni o wọ́n ní kábàá wọn sókò tó ń lẹ́kọ̀ọ́ sí ìyọkẹ́ ọ ṣùgbọ́n ẹ̀bí wọn ní wọ́n fọ̀ fọlá ẹ̀yin náà lé ní wọ́n fọ̀ fọlá nẹ́bí mi. ló fi já sí pé inú kẹta àwọn yẹn bí kéwú lọ́dún yẹn ni kó ọ̀rọ̀ ọmọ kéwú ìwọ náà jẹ rẹ wò. ǹjẹ́ wọ́n mọ ìdákẹ́jẹ́jẹ́ ìfarabalẹ̀ ǹjẹ́ wọ́n mọ̀ ọmọ lásìkò tó ti bára rẹ̀. ṣé kí ẹ wàlọ́ọ̀hì tó bá ti gbé wa ọgbà àbọ̀jẹ̀ kálukú wa bá ti wà yìí wàlọ́ọ̀hì àní àdámọ́ ṣùgbọ́n sẹ́ta àgbà òjé kárí gúrùpù mọ́. ọ̀ gbọ́dọ̀ rẹ́rìn jù ọ̀ gbọ́dọ̀ lé jújù máa tán ọmọ ẹlẹ́ lọ sí tòníyèsí tó wà ní ẹsẹ̀ ní ayé báyìí náà àyà ti wọ́n ní màmá àgbọ̀dọ̀ gbé e lé jù. náà pé alhakim sọ́hìbùl mùsàdùrákì. ó ń sọ̀rọ̀ ọmọ wọ́n ti sẹ́rí àlìwálẹ̀ dùn ó lè jẹ́ mahzan ntí ọ máa kó ìbànújẹ́ báyìí ṣé pé títẹ̀lẹ̀ kẹ́ máa ń ṣẹlẹ̀ sí ṣé ìyẹn wọ́n bóun ní kọ́ndíṣàn rẹ̀ ti wá rí yọ làkọ́lá rí ẹ̀ ń tọ́jú olùmọ̀ gbọ́dọ̀ gbé o yóò sojú fúru náà níbi ẹni bí òsì kẹta. ọ̀sẹ̀ ọgbà bá ọdún ọ̀la fẹ́ dá. wọn lọ lọ́wọ́n ó sì tún máa fi gbàdúrà ẹni tó jẹ́ olùmọ̀. gbogbo nǹkan tí bá ń jọ bí wọ́n fẹ́ sọ̀rọ̀ yóò yí wọ́n ọlọ́hìn yóò sì bẹ́ẹ̀ ni kò sì ní yí wọ́n. lórí yàrá ìfàdàmú yẹn gbọ́dọ̀ wà mùsítẹ́kìm lọ́ba ti gbà sẹ́yìn. ọmọ máa bàbá dújẹ́ nígbà tẹ́ ló gbogbo nǹkan kò sì gbọ́ tó bá ti kàlí kọ̀ọ̀sì ní oṣù débẹ̀ kí ẹ máa ti pè láwọn yẹn ẹ̀fẹ́ tí kìnìún kan ah, kí ló dé àwọn yẹn ó kẹ́kọ̀ọ́ àmọ́ wá jẹun pé kìnìún ṣẹlẹ̀ náà wọn ní ah, ọ̀rọ̀ rẹ̀ ọmọ ọ̀sán ọlọ́fà làwa náà ti mọ̀ bẹ́ẹ̀. àyẹ̀wò aláṣẹ ó lè jẹ́ mọ́bùkàlà tí ó sọ yẹn dáhùn ẹ̀wọ̀n tá a máa ní ó délẹ̀ o láti ọlọ́run dé alikọ wàyí tó ti fẹ́ mẹ́hẹ̀ pẹ̀lú náà wò àmà nídìí owó ẹni ọba lọ ọmọ owó tó kò lè òdì pọ̀ yọ yọrọ yọrọ rẹ yọ máa fẹ̀mí sí pé ìyá ọ̀ mẹ́wàá bọ́ ìlé yọ gba ìlọ yìí ẹ ìjà ti wà sólá sẹ́nẹ̀ rẹ a àwọn owó bíi dáhùn lọ fífi dọ̀kànlá lágbà ẹ fífi náírà náà rẹ ni. <laughs> ìgbésí ọmọ ń gbà rẹ bi ó sì lè jẹ mọ́ṣúárì ó lè sọ yẹn dojú lórí pé tí wàhálà kan bá ṣẹlẹ̀ ẹ̀ lọ́sẹ̀ ọ̀yá ó di wìdìwìdì ájà àwọn tí ó dìde jù làwọn tí ò lọ́mọ. ẹni ọba ti lọ́mọ bí irú wa yìí mo tẹ̀yìn ni pé ìyá wa jì tó ti ẹ̀ kákàdé dìde sí jàǹbá sí ni. náà bẹ́ẹ̀ ni irú mi ó tún máa sọ pé ojú kan ẹ̀kọ́ ojú kan rèé sì tún ní mí mo bá wà ti lọ báyìí tó wọ́n kàn máa sọ pé tó àfàmúdọ̀ lọ́mọ kan láyé mọ́ mi. ẹjẹ́ awòye sọ̀rọ̀ tó wà lẹ̀. ẹ̀ńtọ́ bá jẹ́ olùmọ̀ ìdákẹ́ àti farabalẹ̀ òun ni ó fi gbé àwọn èèyàn lọ síbi ìmọ̀ rẹ̀ ẹ̀ẹ́kẹ̀rì táwọn èèyàn máa sùn ní láì ní lọ sórí rédíò lọ́dọ̀ táwọn kẹ́wò ni pé bí ìṣe ń rí yìí wọ́n fẹ́ kọ́ ọmọ mi rí bẹ́ẹ̀ èèyàn ọmọgbà bí yọnu bíbi pé a yọnu fàṣìjù bọ́ èèyàn ọmọgbà tí ń bínú bíbi pé yóò bínú yóò dá wàhálà lẹ̀ ẹ̀fọn á farabalẹ̀ ń làwọn èèyàn olùgbà wọn ní bákan náà nínú àwọn àtàrò ni òun ni pé amúrìbùn dìínà wọn ní ọrù wa sọ wípé. tí ó ní ìbọ̀dàlá kọ́ mi ni. bọ́lá náà máa ń sọ pé ah, ẹ wá bá mi ẹ wá kíw lọ́dọ̀ mi ah, ẹ wá gba kíw lọ́dọ̀ mi láti ọ̀rá wọn wọn nítorí ọrùn wa ni yẹsà ẹlẹfọn náà sàlá àdéhùn yóò máa sọ. So, ọ̀rọ̀ tí ó fi fa ẹ̀mí àwọn èèyàn ó yẹ pé èyí máa sọ̀rọ̀ tí ó le ṣe ìfẹ́ mi àwọn èèyàn ó fi máa fà wọ́n lè àfa àwọn Ahmad ibn Zuhair wọ́n ní bẹ́ẹ̀ náà ni Musa abudu sọ wọ́n ní adìkàlà hadith az-Zuhri fi hadith Amr ibn Dinar ó mú ọ̀rọ̀ Zuhri ó kì í bọ́nú hadith Amr ibn Dinar sọ yàrá húmọ̀ wàhídàn ọsọ ọdẹ yọkan wọn mọ nsọdẹ aṣọ ìyá wọn fi hàn pé ọ̀rọ̀ tí ẹni yẹn sábà ń sọ ni máa fi ń fa àwọn èèyàn ọ̀rọ̀ tunu wọn yá gbé èèyàn nígbà wọn fẹlẹ wá sí nídìí kí ẹ képe mọ́lẹ̀ ìkà máa bí àbí kéèyàn máa kígbe ìkà máa ké láwọn yẹn lórí wàhálà yìí náà ti wá ń pọ̀ jù náà ó wá ah, ń kéré wa lórí. bákan náà amúrò bùn dìnnà wọn ní orúwà sọ wípé àti ẹ wá bá mi ẹ wá bá mi ẹ kọ́mọ̀ lọ́dọ̀ mi ó lè gbé kìí sọ fún sọ nígbà táwọn èèyàn bá wá lè kéwù wá kéwù níbi tó bá mọ̀ ọdún náà ní ọkọ̀ ọdún wọ́n ní kódà wọ́n ní sùfìyàn wí ọ̀rọ̀ ẹ̀gá ní mẹ́kíà ìwà kí màá fọ́ lọ́ọ̀ ẹ wá kéwù kì í sọ̀rọ̀ gbéraga o. àlìmọ́ Zuhri rahimahullah ta'ala wọ́n ní sẹ́rí ọ̀rù wà gẹ́gẹ́ rárá. ọ̀rù wà sọ́kùnrin ní àbúrò ẹ̀ dáhùn ẹ lè sọ fún níyẹn sílé ọkùnrin ni ọ̀rù wà gbónú kìnìún ọ̀ gbónú sùnmọ́ yẹn. sọ́jà ọmọ ọ̀tún àyíṣà radiyallahu ta'ala anha. wọ́n ní ọrùwà yẹ sáàlì fún nẹẹsì aláhadìsì ó máa ń fa ẹ̀mí àwọn èèyàn lórí hadìsì rẹ̀ tí ọ̀dọ́ gbọ́ fi kẹ́kẹ́ fa wọn. kò burú bẹ́ẹ̀ bá ní ohun tí ó gun àwọn èèyàn tó gun wọn náà ẹni tí wá kẹ́kọ̀ọ́ wọn tún gbà nǹkan lọ ní. láyé pé náà lẹ́mí wọn ò fi fà ìwọ ni wọ́n sábà ohun tí wọ́n ti wọ́n bá gbódì bọ́sọ̀pọ̀ lọ́wọ́ òtún kò fẹ́ mọ́ wọ́n lè fi wúlò fúyàwó wọ́n lè fi wúlò fọmọ wọ́n lè fi wúlò fàdúgbò wọ́n lè fi wúlò fún ọ́ dídí ìlú yẹn kódà wọ́n lè fi wúlò fún ara yìí ǹjẹ́ ìyàwó àfúgàní. ìgbà àbá ẹnu dá ṣe àtúmọ̀ ní àkòrí àtúmọ̀ wáyé ńgbà mí o. pẹpẹ wà dẹ́wò táwa kí à ń lọ kí o fẹ́ pẹpẹ ń sìn kẹ́ni. ọ̀bá rẹ lùmí báyìí lọ́ba lóun wá gbé lọ́dọ̀ rẹ yóò tún fẹ́ kọ́ gbábàlá lẹ̀ mí àfàájù lọ amadébi tèmi wà nísìn gbogbo ilé tí wọn kọ́ bùn mí ni yóò fojú wo sàfún rẹ lọ sí ha lọ́hùn tí wàá dà fáyín lọ́la báyìí ẹ̀ lè máa lọ kí ó ń bíbáyìí òsì mọ̀ wípé ọ ní mọ́yìn dùgbà dáa náà máa ń lọ́ra sóyá ìwọ́lẹ̀ sábà ní. àbẹ̀yẹ sọ́yà bìsì àwa náà jẹ́ wọn náà yọ ọkọ sí ìsìnkìlá bò yọrọ ní. ọlọ́run fa ní ọ̀rọ̀ ọ̀run kéèyàn fún wọn dídín lọ ni lákàtí fà wọn wọn fi dẹni bí ọkẹ pẹ sí lẹ́ẹ̀rí ẹ̀rí pápá ọ̀tọ̀lẹ́ fún mubara kí wọ́n máa ṣe fẹ́ orílẹ̀ kẹrin àwọn lówó àfa aládé ti tún lọ. lóbi á gbé ńgbà tí wọ́n mọ Ahmad rahimahullah ta'ala táwọn lọ bẹ̀ ń dò ní ìbá wọn fẹ́ kí wọ́n hàn mo táwọn ọ̀nà táwọn lò gbogbo ẹ̀ làwọn kó wá kí ni mo fẹ́ fà fa èso owó yìí mo fẹ́ gbà. bákan náà ọ̀rọ̀ ilé ìdó alátọ̀dọ̀ ọ̀rẹ́ kiri ma ọ̀nà mọ́ọ̀lẹ́kù wọn lòun náà máa ń sọ bẹ́ẹ̀ pé mọ́ọ̀lẹ́kù láti alúnana ha afalastum àbí afalastum. kí ni sèyí tẹ̀ fi wá ní nkẹ́kẹ́ fa ẹ sá mọ̀ pé àwa tí ọlọ́dọ̀ àti láti nàbà tó tọ́jú àbúrò ha bẹ̀rẹ̀ fún mi èrì kẹ̀kẹ́ ẹ̀kẹ́ wò wá. àfúlàntó ẹjọ kẹlẹ ní è ẹnì tí wọn bá lọ́jọ́ kẹlẹ ẹni tí ò mọ́ ẹnu béèrè ọ̀rọ̀ mi tún sàyìn nínú báyìí tí ọ̀sẹ́ nìkan tí ó fi mílíọ̀nù náà jókòó láti ọ̀yẹ́ nìkan ọ̀há béèrè kéwú. bó lè wo òsè ní polówó mo fẹ́ kọ́ yẹn láti àwọn èèyàn máa ń polówó jálàbí. ọ̀gbẹ́ni kan náà àfa àkẹ́ńsẹ̀ yín bí báyìí ó ní kò sí ìlú tó wọ́n wà tó wọ́n ní ti jálàbí. tó wọ́n bẹ lójọ́ kan bẹ́ẹ̀ wọ́n rẹ̀ ni wọ́n á béèrè pé kí lóun dà ìgbẹ́jálàbí yọ ni òun ni. ẹ̀ wọ́n náà. sọ làbá ti sọ wípé mọ àmọ́ ahadun yas'aluni tí ọ̀sẹ́ nìkan tí ó bí mí léèrè ni. ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbé o ìwọ náà lọ fẹ́ sọ̀rọ̀ yìí kí wọ́n rí ọ dáadáa sẹ́wọ̀n bá ti sọ̀rọ̀ farabalẹ̀ àti dákẹ́lẹ̀. rírí ni náà máa ń ju èmi yẹn lé ìwọ́n tó ní káwọn yẹn wá kọ́ hadith àfọ̀ ní sáàtì kí èdè fìlà. wọ́n sẹ̀ máa kàmpéènì pé ẹ ti máa wo mo lè sọ lárúbáwá o. kódà mo kí ó bọ́jọ́ pípẹ́ o. ṣùgbọ́n àwọn kí ó bí ìyẹn bá ti rìn ni wọ́n kojú. àfàtàn máa wojú rí ìwọ lọ́sẹ̀ máa sọ pé ẹ ti jẹ́ wo mi bẹ́ẹ̀ ni kéwò sí sílẹ̀ o. torí bẹ́ẹ̀ ẹ tún fi yẹn náà kù lẹ́yìn ìdájọ́ àti farabalẹ̀ á tún rí ọ̀tọ́ ju ẹni ní ẹ lè sùn sọ̀fẹ́ àbámu mà fẹ́ máa fẹ́ máa kọ́mọ́ sínú àgbáyìn náà wà wíyà lọ́dọ̀ yín tí mo fẹ́ bá ń wáyè nírọ̀lẹ́. wọ́n ní àmà àhàdó yẹ tí ọ̀sẹ́ nìkan tí ó bí mí léèrè sí. nínú àwọn àṣà rumi wọ́n látọ̀dọ̀ amúrin wọn ni kọ́ lọ́la ni àwọn ruwa. nínú àwọn ìdá ti kó tẹ́lẹ̀ sí àní ẹ wá bá mi ẹ wá kí ń lọ́dọ̀ mi wọn là bá ń sọ bẹ́ẹ̀. àyùmọ́ mu zòfòrì ọjọ́ rú tòkè ibi wọn ruwa nǹkan tí máa ń fa ẹ̀mí àwọn èèyàn lórí ọ̀rọ̀ rẹ̀. isham gbẹ̀nà wọn ruwa wọn ní bàbá mi sọ fún mi wọn lọ. gbogbo ẹ̀yin tẹ lọ bá àwọn àbá kẹ lọ gbé sílà káwọn ọmọdé gbogbo àwọn àbá ni wọn padà di olódò Ọlọ́run ó bìyàn nígbà tẹ̀yìn lọ́ọ́ gbé tíra káwọn mọ́lé ẹ bá lọ gbé tíra tó ju agbára wọn káwọn mọ́lé wọ́n mọ̀ pé káwọn lọ tẹ̀síwájú. sẹ́wọ̀n bí ẹ bá ti bẹ̀rẹ̀ rán kì í pẹ́ káwọn èèyàn fi mọ̀. ẹni tí òkè òkè ọmọ bí wọ́n lè yẹn ń pa ọ. tó ṣe é pé ńlọtún kọ́ làdí ọ̀rẹ́ rìn. tọ́lá ó jókòó. kọ́lá ọ̀yà tó. Ẹ ò fi yóò ga sí kọ́lá ti túmọ̀ rẹ̀ pọ̀ tó báyìí. Ìrọ̀lẹ́ ṣe à. Ah. Ṣé kọ́lá ìtumọ̀ tí wọ́n tún fẹ́ tó mẹ́wàá? Ẹ sọ pé kọ́lá sẹ́yìn ọmọ, ẹ̀yìn ọmọ kọ́lá yẹ kílù, ẹ mọ kọ́lá yẹ kúlù, kọ́lá yẹ kúlù kọ́lá àti kílá ẹ mọ̀ kọ́ sọ̀rọ̀ nìyẹn, kọ́lá yẹ kílù ńkọ́, ọ̀yẹ̀lú làtà òun jó sùn. Àbẹ́ẹ̀sì gẹ̀ẹ́sì.

aláàánú àti tóní. so nípa bẹ́ẹ̀ Hisham bin Urwa wọ́n ní bàbá mi sọ pé wallahi ma yas'aluni an-nas an shay' àwọn èèyàn béèrè nǹkan kan lọ́dọ̀ mi hatta laqad nasitu tẹ́lẹ̀ pé gbogbo mọ́kọ́ mo ti gbàgbé. wọ́n máa lọ gbé tẹ́lá káwọn afọ àmọ́lé wọ́n wáyé fún yín wẹ́ẹ́ adágún pé bọ́kànlá ọ̀kànlẹ̀ fún lágùn mẹ́ta ọ̀sán àgbẹ̀nú ẹ̀kọ́ òun ní gbọ́gbọ́n ọ̀kànlẹ̀ fún táàfù fi jáde mẹ́kún kéwú tẹ́lẹ̀ ẹ̀ ní fún lówó ẹ wàá tún pa àti wọ́n wá sẹ́kùn tó máa rọrùn fún màá lọ gbé tíra káwọn mọ́lé àfa ńlá lẹ̀ ń wò wọ́n ẹ gbé tíra tó lé lọ tó lé dójú ẹ já ìyàbọ̀ yẹn bá yẹjú ẹ̀ nígbà tí dojú ti bá fẹ́ gbé bá a fún rẹ̀ ní ọlọ́run tún sí lágbọ̀n pé ah kíní máa ń di yẹpẹrẹ lọ. ẹ̀yin kẹ́ náà ìdánwò ṣe pé nígbà tẹ́yìn kí n ò kéwù bẹ́ẹ̀ tí wọ́n yà sí ke làwọn olóòtú òní fi ń dúró lórí òdo yẹn lọ ló fi jáde kí ọ̀pọ̀lọpọ̀ awọ tí wọ́n fún níbi máa ń ṣe bí ẹ̀sọ́ sanra káì ṣùgbọ́n tí wọ́n bá ti lọ gbé òun bí ó sì máa mọ̀ fẹ́mọ̀ nígbà wọn gbé kí wá níyẹn ńlá dùn. náà lè ṣe béèrè pé yá ẹ bá fi bọ̀ lọ́sẹ̀ tí mo ẹ jí ń bọ gbá ni. òun náà ní báyà ọdún sẹ́nẹ́rì kan lọ́fẹ́ lọ́ọ́ wò àbáwọn kìnnì kan ní ó ti wò tó fi já sípò òkú yẹn ò ní tó bí tòní. àfáà ni pé kì í ṣe ti ìsìnkú ewu ṣùgbọ́n káwọn àfáà yẹn fi tají kó fi tẹ̀síwájú ẹni tó bá lẹ́nu ọlọ́ ẹgbẹ́ yọkàn mú àwọn ọdẹ akékèké yọkàn máa kà yọ máa fi dá gbogbo àdúgbò olúkà kí òun náà lè tẹ̀síwájú nígbà àti òtún kẹ̀kẹ́ lẹ̀ màmá ẹgbẹ́ ẹ̀ kúkú ní kéwú ńlá tẹ́ lọ tẹ́lẹ̀ òun náà dùn ọ̀gbẹ́ bóun bá déwájú ní tóun parọ́ ẹ̀ kúkú mọ̀ bóun parọ́ ọkàn rẹ̀ ó ti balẹ̀ àfààní wọ́n lọ ẹni àwọn èèyàn bíi mí ní nǹkan kan rárá àti ìṣàmù ni wọ́n ní káàní àbí ọ̀rùwà wọ́n ní bàbá òun lọ́jọ́ ọ̀rùwà. ní máa ń sọ báyìí pé. tó ni wọ́n fi sọ pé ní máa ń di àkùkọ. ó ní ìnà kúnnà àtọ́gìrọ̀ kọ́ọ̀mì àwọn alákéré jù nínú ìjọ níjọ ní. ثم نحن اليوم أكابر àwọn náà làwọn àti dàgbà lẹ́nu yìí o. ìnákùn mi yàwó máa sọ òdòdó káwọn mi wò ṣàtẹ̀kùn lónà ti bá rọ. tọ ìṣàmù ní bàbá òun lọ́jọ́ rú àǹsọ pé tó ẹ̀yin náà lónìí ọmọdé ní nínú ìjọ ẹ padà dàgbà o. فتعلموا العلم وتسود به قومكم ويحتاجون إليه. tó torí bẹ́ẹ̀ lọ kọ́ ìmọ̀ tẹ́ ẹ bá ti kọ́ mọ̀ òun lẹ́ẹ̀ lè fi darí àwọn ọ̀jọ́ yín wọ́n tẹ̀ ní bùkátà sí i. àsìkò yìí lèyìn ó tètè kọ nígbà wọn padà ní bùkátà báyìí yẹn lè má láǹfààní sẹ́ni gbogbo iná ẹ̀rọ tí wọ́n ń dà yìí aláyọ̀ lásìkò gbogbo àwọn ẹni tí wọ́n ń fi àwọn aláìmọ̀kan síbi àwọn òkò nílá nílá tó jẹ́ sí mọ̀ àwọn náà wọ́n sà padà sẹ́ni sẹ́wọ̀n pé bí bá padà ń kun ojú àwa sí ọ̀rọ̀ yé tí ọba sì ń kẹ́kẹ́ ń lọ nǹkan nìkan náà ni wọ́n padà jáde nísìn onílò ní jẹ́ báyìí nísìn alihamudulilá nígbà tí wọ́n wá sọ pé ọmọ ọ̀nì ni wọ́n wì nísìn wọn ò lè fi wá lọ́mọ ọ̀nì mọ́ àánú ẹ̀ ti dẹ̀ tí wọ́n máa fi ń bàbá díẹ̀ díẹ̀ báyìí ah, nígbà tá a ti ní lógójì ọdún níjọ́ láàá tó di bàbá bàbá jì lógójì ọdún yóò sì máa wá lọ ni obìnrin pé jẹnẹrẹsì àti wọn padà tó ti fi ojú ara wà yìí nìkan láwà bẹ́ẹ̀ tí ọba wa sì kẹ̀kẹ́ ńlẹ̀ ariwo tá n fa iná ẹ̀ ládẹ́sì tó máa pa lọ. yọ padà bí pé ẹni tó ti sọ pé kíní kan ọwọ́ tó ní kíní kọ́kùn kọ̀ọ̀mù yìí bọ́ọ̀lù ó ti padà rí ní ẹgbẹ́ tó ẹ̀yin lẹ ní kíní kan ọ̀dà tó ní ẹ̀lú sá kúkúrú yìí ló pélé mọ́ yìí. torí bẹ́ẹ̀ ní ìsìn àsìkò kan ẹni pé kíní kan kọ́ nù bàlágà wọn ní dánìkan bá ṣèjọba bí ò <laughs> ìjọba rẹ̀ padà lọ lẹ́nu yẹn. àwọn tí ń gbólódò síbi àwọn ipò nílá táwọn èèyàn fi mọ̀tọ́ sọ́nà ẹ̀sìn ẹ̀sìn nílùú wọ́n sá padà kú. àwọn tó ti ń ṣe bẹ́ẹ̀ ṣáájú àwọn dà àwọn náà sì padà lọ yọ padà tún kún ojú àwọn adáfẹ́ máa wò fọ́rọ̀ yé wa táwa ní oṣù tí wàá wà ní kó àgbà ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí àti ń bímọ tọmọ wa àti ń bímọ alihamudulilayi àgbàdo náà kọ́ ni níjọ́ lára tó dàgbà ẹni pé nǹkan tó ń tẹ́jì wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ díẹ̀ nìyẹn sùmọ́ palẹ̀ mọ́ la ní torí bẹ́ẹ̀ kọ́ ìmọ̀ òun lẹ́ẹ̀ fi darí ìjọ yín wọ́n yà ìta ìdíwọ̀n náà ilé ìfọ̀ wọ́n á sì padà ní ìdí yìí ni wọ́n fi sọ pé mo ti ń jẹ́ kúrónù gẹ́gẹ́ bí ibi tí ìbánu sọ̀rọ̀ lọ sí mọ̀lẹ́ yìí sọgọ́rùn ọdún nìkan wọ́n lè túmọ̀ ìkàn láti sọ fún wa yìí pé ìtàn ń jò láyé bẹ̀rẹ̀ ọba adẹ́dá nìkan lọ́mọ ìtàn ń gbò ní Islam bẹ̀rẹ̀ ọba adẹ́dá nìkan ló lè sọ àmọ́dé ti rẹ̀ gbogbo ẹ̀sìn ẹ bọ́ àwọn ilé mọ́dé ti gbàdọ́ bẹ̀rẹ̀ torí titun Islam ní ẹ̀sìn àbáláyé ẹni kan sọ pé àwọn kan ní gbogbo ọjọ́ ayé ọjọ́ seven thousand years lọ́wọ́ ní èké ó gba àwọn orípa fìlàwọ́nù míì gan ìgbà wọn lọ ṣe àyẹ̀wò ń pa rẹ̀ wọ́n bá wọn ní six thousand fẹ́ six thousand yẹ ṣé one thousand làwọn àgbẹ̀ lọ. wọ́n tún rí àwọn àṣàrù míì tó tún two hundred thousand yẹ wọ́n tún rí àṣàrù àwọn kòtò míì táwọn èèyàn gbẹ tí wọ́n rí pọ́ mi yẹn lọ́gbẹ́ tí wọ́n rí bíi one million yẹ gbogbo ìgbà yẹn náà Islam dẹ̀ ti bẹ̀rẹ̀ ṣé kí láàkáyọ̀ rẹ̀ ó pé dáadáa ẹ̀ bọ̀ bí mọ́ kó ṣe pé wọ́n da nǹkan bò lákàyè rẹ̀ kó ṣe pé wọ́n da gbà bò lákàyè rẹ̀ rí rẹ̀ jù Islam mẹ́kàn mo lè sàn abáláyé sọ nípa bẹ́ẹ̀ ẹ lọ kọ́ ìmọ̀ òun lè fi darí ìjọ yín wọ́n sì ní bùkátà sí ọjọ́ ọba sí nǹkan lé àbá sáà kéde ṣẹ́yìn sáyọ ẹ̀ńtọ́ sàfẹ́kùn kẹsí lọ́fẹ́ mú wa ìrírí kankan mú wa ẹ̀rí nínú àwọn àṣàrò mi wọ́n ní hisham wọ́n ní bàbá mi máa ń pè mí àti abdullahi ibn urwa àti usman àti ismail àtàwọn arákùnrin mi àtẹlómi ọjà kọ wọn wọ́n ní yàrá sọ wípé. látọ̀ kìí ṣe òní mọ́ àgbẹ̀. وإذا خلوت فاسألوني وكان يحدثنا يأخذ بالطلاق ثم الخلع ثم الحج ثم الحج ثم كذا ثم يقول فروا علي وكان يعجبه من حفظه قال هشام قال هشام والله ما تعلمنا منه جزءا من ألف جزء من أحاديث هاري كمان وما àbá mi ọmọ ọmọ yín bàbá rẹ kódà ìyàwó àfa mi ọmọ yìí rẹ̀ torí pé wọ́n ti jọ máa ń ṣeré àtọ̀kà ti ń rò fún yẹn náà kò tẹ̀ mọ̀ bá àfa àlàfọ̀ òun gan àfàwà ìṣàmù onídẹ̀rí bàbá mi máa ń pè mí yóò fi Abdullahi bin Urwa yóò fi Usman Ismail àtàwọn ọmọ ìyá mi wọ́n tún dákọ̀ mí ìṣàmù tún dákọ̀ àwọn mi ó ní ohun tí bàbá wa máa ń sọ òun ní pé láàbẹ̀ ṣó ni máa nà án gbàtàwọn èèyàn bá ń kéwú lọ́wọ́ ẹ̀yìn ẹ̀ má wà gbà ẹ̀yìn gẹ́gẹ́ bí ọmọ mi ìbá wàá jọ ń gbénu lé mi. màyíṣà kàlọ́ọ̀tù tí mo bá wà ní bòńkẹ́lẹ́ àlùmí ìyẹn tún wá bí mí léèrè mọ̀. afáwa hisham oníṣẹ́rí bàbá wọn yóò hadithuna a máa bá wọn sọ̀rọ̀ tí wọ́n máa wí hadith fáwọn. wọ́n ní kó tàbí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tọ́láàkì ó ti sọ fún wọn ọ̀fẹ́ yàwó mọ́ yóò tún sọ̀rọ̀ kólọ̀ yàwó ló wọn ọ̀kọ́kọ́ mọ́ gbogbo ìdájọ́ rẹ̀ yóò sọ̀rọ̀ hajj yóò sọ̀rọ̀ hajj yóò sọ̀rọ̀ ìsìn yóò tún máa sọ yìí pé kó ro aláìyá ẹ̀yin ọmọ mi àti ẹ̀ máa wá ẹ̀ máa wá ẹ̀ máa bàrà ẹ̀ máa wá. ìṣàmù ni bóun ti máa hàn kan sórí tàbí òun nífẹ̀ẹ́ sí kíkọ́ jù. wọ́n ní tòun ti bá wọn ti ń gbé nǹkan rò tó ní wọ́n lọ̀ọ́ mọ́tà àlẹ́mùnà mi ojú àti. kódà àkọ́pin kan mìíràn alifi jose min àhàdìsì nínú kápẹ́ àdìsì tí bàbá àwọn mọ̀ sí one thousand àwọn ọ̀kẹ́ ọ̀gá mẹ́rin. oríbi àwọn tá a bá ní àwọn olùmọ̀lẹ́gbẹ̀ẹ́ má jẹ́ àfin wọn lẹ̀ káàtún ní àwọn ìdákọ́ńkọ́ táìmù láti máa lọ bá wọn. nígbà tá a fi ń kéwú jò ní ṣé ètò ń ṣe mọ́ àdìsì káwá sì fi tẹ̀mítẹ̀mí kéwù yẹn gbà yẹn. àwọn afáwọn àgbàdo ń sọ pé gbogbo ìgbà ni ẹ máa wálé wá bá wọn. gbogbo ìgbà àlùbáàbò mọ̀tò àwọn alálẹ́ àlárọ̀ àlọ́sàn àlóru àfàbèrè kàdà. lọ́wọ́ arí báyìí làwọn padà sọ wá dọ̀mọ̀ àlè báyìí. ìpè ogbó ń lé jẹ ogbó ń lé mu ọjọ́jọ́ kìnnìkan ọyẹ wọn jọ àmọ̀ pé mi dá lọ ńlò sí i ààfin bẹ lọ́wọ́ fún ọpọlọpọ fáwọn náà ní ìdáyà lọ síbi súnà ibi dáadáa tó ṣe pé tí wọ́n bá padà sí súnà tí wọ́n sì ta sórí bẹ́ẹ̀ wọ́n máa gba aládá lórí ẹ̀ wọ́n rè wá pẹ̀lú pé ẹgbọ́n lọ́wọ́ ṣùgbọ́n ààfin sẹ̀sì ọlọ́run tá a fún àjẹ́ àṣẹ̀sì láéláé so torí bẹ́ẹ̀ wọ́n ní bọ́ọ̀n ṣe hàn kan tó wọ́n ní mo fọlọ́run búra ah fọ́n kankan ìpín kan báyìí ní one thousand àdéhùn sí bàbá àwọn ọmọ àwọn ọmọ nínú àwọn àtàrò yìí ibùdó hasan tìrìmìrì wọn ni mo gbọ́ abdulrahman bin mahdi wọn ni. كان زاهدا يخرج إليهم ويقول اكتبوا اكتبوا قبل أن أنسى قبل أن أنسى. ابن الحسن الترمذي قد مقبول عبد الرحمن بن مهدي في منصبيه wọn ni káàdì zaida tó yá kúròjù ilé yìí wọn ni wọn pẹ nìkan bí zaida yóò jáde sí wọn yóò máa sọ pé ó sóbò ẹ máa kọ ọ̀rọ̀ ẹ máa kọ àwọn àhàdìsí náà wí yóò wí lẹ́ẹ̀mejì ọ̀bùlà àti àǹtà kó tó di pé yóò sá lọ ètò gbàgbé ẹ̀ ẹ̀ pé mo sọ fi dán fárọ̀ wọ́n mọ̀ kó ti bá ń kọ́. bákan náà náà àwọn àtàrò mi Yahya ibn Yaman al-Ijli ó ní mo gbọ́ Sufyan as-Sawri ó ní wallahi. يقول والله لو لم يأتوني لأتيتهم في بيوتهم يعني أصحاب الحديث. ولا أبا سفيان الثوري رحمه الله wọ́n ti wọ́n bá wá bá mi mi ọlọ́wọ́ bá wọn lé wọn àwọn alágbèéyìn àfọ ọba wa lé tó ẹgbẹ́ lọ bá àbá lé wọn kọ wa. bákan náà Muhammad bin Yusuf al-Harawi wọn ni mo gbọ́ rọ̀bì ibn Sulaiman ní ẹ̀ náà wọ́n ni mo mú sàmì sọ fún mi pé. yàrá bí làwọn kọjá tu àni òṣèré kan ní ẹ̀yẹ mọ̀ ní àti àmùtúkà ìyá. tọ́ wọ́n ni wọ́n ni mo mú sàmì sọ fún mi wípé wọ́n rọ̀bì yọ̀ ọmọ sùlẹmọnà tí mo bá lágbára kí n fún ọ nímọ̀ jẹ bí yẹn ti máa ń fún yẹn ní àmàlàjẹ àbí oúnjẹ jẹ ni láàtọ àmùtúkà ìyá ìbádẹ fún ẹ jẹ Abu Umar wọn ni àkàtàkù alḥakọ̀ọ́níyù ẹni tó ń pè ní alḥakọ̀ọ́níyù wa mú ọ̀rọ̀ yìí ọwọ́ asọ́dún wọn ni aláfàfàdù wọn sì fún ẹ̀ lẹ́kùn mástà sọ̀rọ̀ ìṣòro. ليدري من لم يكن منكم يدرك في شربة لو كان علم سقيتكم ولم تغفي عنكم ذلك العلم بالدخل ألا فاتقوا واغفر لكم ما كسرتموه ليذهبه من لم يكن منكم يدرك فبي جرة لو كان علمي سقيتكم ولم عنكم ذلك العلم ضده فأفعل ألا فاحفظوا وصفي ẹ̀ha ẹ̀ha sórí wọ́n fi ìròyìn mi tí mo ròyìn fún yín wọ́n fi sọ́ọ̀tù ohun tí mo ti sọ́márì rẹ̀ fún yín ẹ̀ha lèyẹ̀dìríyàwó mọ́lámiyẹ́kùn mí kò mọ̀ yẹ́dìr kóbi lè mọ ẹni tí ọba mọ nínú yín kó lè mọ ọ̀fìn sharbatin lọ́kànnà ìnmi nsàkó ìdókò tọ́ba jáde pé nǹkan mímu òun ni mọ̀ mí jẹ́ ni sàkó ìdókò màá fún yín mu wọ́lá kó fi mi ìdẹ́ni fi pamọ́ fún yín zálíkàlẹ̀ ìmọ̀ ìmọ̀ yẹn lidakari pẹ̀lú kí n máa lọ tọ́jú ẹ̀ pamọ́. rọ̀bí ibùdó sùlẹ̀mọ́ ní sẹ́rí mọ́ mo ṣàfẹ́. alẹ́ ní الشمس ومر به بعض خلاله فقال يا أبا عبد الله الشمس فأنشأ شافعي يقول لا يا أبو باو يا ذكي سوى لا يا ذكي باي ما في تمي تمي كي وبا ربيع بن سليمان نسيري أفاهم إمام الشافعي رحمه الله yóò sì máa fi àfikọ́ fáwọn èso àdìlẹ́ mọ́sídìí níbi páàkì mọ́sálásí ẹ̀sìn náà òrùlé mọ́ pẹ̀lú tí wọ́n máa pè àfikọ́ kí ó fáwọn àwọn pé òsì tíra ó sì ha sórí mi ẹ hàn pé ìtàn ìmọ̀mù ṣàfihàn àjíìbù ẹ̀ bọ́ọ̀ náà lẹ́nu pé òṣèwọ́dún òfin àdírà yẹn wọ́n sì dé ní wọ́n ń da dírà yóò sì gbogbo péjì ṣàfá yóò sì gbé tíra kalẹ̀ tó ti há gbogbo ẹ̀ nínú. ẹ̀rí pé mọ̀lá mi lé ló fi jáwé pé mo ti máa ń bá ilé kìlọ̀ ṣe máa fọ̀ lọ́wọ́ tó ti wàhálà sí. àwọn kan ló tó gójì ọdún tó fi kó àlùmọ́ àtọ̀ ọjà tí wọ́n fi kó jọ àmọ́ àtọ̀ bí mọ́ni àlùmọ́ yàtọ̀ òun ni mo dáa ṣe nírọ̀ nípa àwọn ní í pẹ̀lú àhàdí ìtàn sallallahu alaihi wasallam èyí tọrọ ọrùn tá a rí kójọ òun àlẹ wọn á tọ lọ́wọ́ ẹ pípa tó yí rẹ ò báyìí láàrin bí ogójì ọjọ́ gbogbo ẹ̀ pátá lọ́lọ́hùn gbìyànjú náà ni bóòlù ni olóhùn ti ha gan ni èyí ti pé òun kà lásán àbá àbáyà àkókò dájú gbogbo ẹ máa rólé táwọn yẹn bá kú bí ọmọ adáwọn ló. èyí ti ìdálejò lóhùn ti jálà bí o àkọ́ lóbi ẹgbẹ́ ìrọ́bù tún ń kalẹ̀ ọ̀dọ̀ níbi tí màmá lè kí fẹ́ kọ́ kéwú dé fún ìmọ̀ọ́mù ṣàfihàn ṣùgbọ́n ah, ẹnì yìí rí kéwú ká bí wọn ò ti dákẹ́ kéwú mọ́ nìyẹn wọn ti wá gbé gbogbo nǹkan rò nìyẹn tó fi ń kárùn yẹn ní. wọn ní yọọ máa fi àpèkọ ìsọ àmì lọmọsí ìgbìmọ̀ àdùnmọ́sálásí òun náà wá apá kan àwọn ọmọ ìyá rẹ̀ ọmọ akọjá lọ ọmọ níyà abba abdullahi fi shams ah baba abdullahi níbi òru bá ìmọ̀mù sáfì ní kò yé yín ni ọba gbúgbọ́ di orin ewì wọ́n ní òye iná làwọn nẹ́fọ́sì lè òkèrè máa bì í wọ́n láń yòókèrè máa ń nàfọ́sà lẹ́dí láyò hínú ha. تهن لهم نفسي لأقيم هذهم ولا يقيمن الذي لا يهينها ó ní أهين لهم نفسي máa máa yẹpẹrẹ mímì fún lé òkèrè mọ àbíyè kí n fi lè ṣàpọ́nlé ẹ̀mí yẹn pẹ̀ láwọn ẹni ni wọ́n là ń yókèrè mọ nafsa alladhi la yuhinuha kò lè sàmọ́lé ẹ̀mí o ẹni tí ọba yẹ pẹrẹ ẹ̀mí rẹ tẹ́lẹ̀. sẹ́yìn kìí ṣe pé kìnìún sùn mọ́gbìn jókòó sára ọmọ kéèké láti máa kọ́ kéwù yẹn nígbà tó ti gbé ọ̀yẹn náà ó jókòó sára ọmọ kéèké. ọlọ́ọ̀hìn nígbà tá a fi ń kéwù níjó ní àwọn àgbàlagbà lásìkò ni wọ́n wà láàrin wa. àgbàlagbà lọ́pọ̀ jù ẹ pé tí wọn bá dúró báyìí bí àárín bíi ni àwa máa ń wà ní àtòbìnrin wa àtọkùnrin gbà bẹbẹrẹ kéwu ní arábìkì yẹn náà ni àgbàlagbà àwọn tó ti fẹ́ fẹ́yàwó àwọn tó ti tó fẹ́yàwó àwọn tó ti tó lọ́kọ. kódà bàbá kẹ̀mbẹ́ ń pè ní bàbá aláàgọ́ ìmọ̀ tí wọ́n wà láyé wọ́n wà láyé wọ́n ti kú tí wọ́n kọlà báyìí lórí wọlé lọ́sẹ̀ wọn. ta ló ní wọn fi láyé mẹ́rin ìdílé wọn ti sọ bàbá làásù wọn ti jáde láyé tí wọn ń fi kíní aládé àjọ àtẹlẹ ní àwọn méjì wa láti abẹ́ ẹni náà tààjọ tó ń bá mi tí bàbá gbìyànjú dé kò sí ìgbà kan lè pàdé ẹ̀ báyìí wọ́n lọ́ọ̀ àwọn ọ̀sán wọ́n lọ́ọ̀ kò sígbà yóò lọ́ọ̀ àwọn ọ̀sán gbogbo ọgbà yóò tí wọn lè pàdé lọ́rùn àwọn sùn wọn sọ fún wa jòkó táwọn ọmọ kékeré kàdáàlì irú àwọn jáńgà tá a lọ yẹn náà wàláhì ṣùfúnà lè àjà yìí níìsì èmi ní pé mo ti parí sánẹ́yìn níìsì báyọ̀ láti kíni o láti náà ti fáyì mo tún sọ olùkọ́ fún ìdí ọdún márùn-ún gbàgbọ́ wọn á fẹ́ lọ wọ pé a fẹ́ lọ jámíà àwa náà bá àwọn ọmọ tó ṣe pé wọn ò sì gba ṣàdá kanẹ́wé kí ìyàwó ni sáwọn ọmọ tí ń bá jókòó yìí. ó dà àwọn ọmọ mi kẹ́ ń gbé èèyàn ṣeré ni náà because làákàyè wọn tí wọ́n ń wó inú kò kéré ṣe ìkóṣẹ́ ti wèrè nítorí pípé because àwọn wà ní ojú rẹ̀ lásìkò yìí ọ̀fà àti relax aráàdùn òpá wà nípò ọ̀gá sam coin ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ máa sọ pé lọ́wọ́ hákìlì yìí sórí àpégbà nígbà tó yẹ pé súndẹ̀ láti fi ń kọ́ yẹn gbà ní a máa wá gbájú sí káàkiri ìyẹn á jẹ́ kí yẹn relax ọba àparọ́ fara ayé ó ti fi nǹkan gidi lòún yìí. mo ọba nìyẹn ti yé bẹ́ẹ̀ ó yẹ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni yẹn ọba pàdé báyìí àwọn ọmọ nìyẹn. kéèyàn á sọ pé àwọn ọmọ kékeré yìí ni màá máa jókòó. ṣé àwa ni wọn ti hàtọ́lá nǹkan tẹ̀ ní kékeré àwa sáǹfààní ìmọ̀ lọ sáà ní ọjọ́ ẹ̀sìn wọn ní sáadà jáde àwọn òní àwọn ẹ̀ máa lọ bá àwọn ọmọ níbi jókòó. làbá mi sọ pé òyìnbó láwọn ọmọ náà sì máa yẹpẹrẹ fún wọn ẹ̀mí mi òkèrè máa ha àbẹ̀yẹ ilé ìsàpọ́nlé ẹ̀mí yẹn pẹ̀lú àwọn ẹ̀mí yẹn wọn là ń yóò kiri máa dáfà kò lè ìsàpọ́nlé ẹ̀mí alẹ́bí láyò ìdìbò àtúntì ọ̀bá yẹpẹrẹ rẹ̀. tuntun ọ̀jẹ́ tí wọ́n á jókòó ìlànà bàbá kan lẹ́yìn ìgbà tí wọ́n parí fásitì tán wọ́n bí wọ́n nínú kíláàsì mú wọn di afẹ́ bí wọ́n mú sẹ́yìn bá ń wá yìí ẹnì kan pé mo yà á rí fi mọ tìlọ́ba yà á kiri mọ́ mi bàtà ẹnì ọba tí wọn bí wá òun yóò lọ bá ná tó lọ́wọ́ gbà tó bá kó ti ní fẹ́ ibi tó ń bá ti ń lo ìmọ̀ kò tó bẹ́ẹ̀ kọ́ máa bóde kó ti pé gbogbo àdéhùn àlọ́ ọmọ rẹ àwọn èèyàn wà gbẹgbẹ wa jọ kọkọ eléyìí ẹsẹgbẹ rẹ àìníyà rẹ tó ti wà láwọn ọkọ nílá nílá wọn náà dájọ pàdé dájọ lọ sílẹ̀ Sudan ẹlòmíì ti ní mọdúrọsà ó ti ní jùmọ ó ní gbogbo ẹ rẹpẹtẹ ó ti ní gbogbo ẹ tó ti pọ̀ wọn ká òkè ọyẹ ah, ká tẹsíwájú náà torí bẹ́ẹ̀ kò lè sa fọlí ẹgbẹ ní tí ọba yẹpẹrẹ mìíràn ibn abbas radiyallahu ta'ala anhuma ó ní zalẹ́tù tọ́lé bá fáàzà súnmọ́ tìjọ́ ó ní mọ̀ yẹpẹrẹ lẹ́ni tí ń wá mọ́ ìgbà tí ì ń wá mọ́ ó dàbí ibà ní dolùmọ́mọ́ àfáàní fáàzà súnmọ́ tìjọ́ rà ìmílẹ̀ wa padà di ọ̀wọ́n lẹ́ni táwọn yẹn padà wà ìgbà tí ì sì fi wà ní ọláyé tí yẹn bá sì ń wá ìmọ̀ tó tọ́ ìyẹn ò pín kí ò láti dà fà ìmọ̀ tó bá padà délẹ̀ tàbí ìyẹn náà wàá jẹ nítorí pé wọn ó ké sí táwọn àgbọn ká ah, mi lè ráyè ṣé àwọn kó ti dá mi mi ní lè ráyè níparí káfí sinmi. afáwọn Ibn Mubarak rahimahullah ó ní Sufyan sọ yìí pé àní tí wọn bá wá bá mi màá lọ bá wọn wọn lọ sọ fún Sufyan yìí pé. ẹ ah, ó ní wọn máa ń wá ní láì wọn láníyàn ń parẹ. ọkọ mi sínú tọ́lábà ohun ìyáwó ní ìyá. ẹ dìgbọ́ gbogbo ṣe ìwọ lọkàn yẹn àbá ni lẹ́ẹ̀dí tí wọ́n fi ń wá mọ̀ nìkẹ́ àníyàn rẹ̀ wọ́n wá wọn ọ̀làníyàn dáadáa àníyàn dáadáa wọn ò ní àníyàn gan ni tí wọ́n fi ń wá yẹn tó ń bí náà láti láti àyè ìbéèrè lẹ́yìn ìṣọ́ra lọ. ọyọ alákọ̀ọ́kọ́ ọkùnrin ó ti sábàrò ó ti sábàrò. Thank you ọjọ́ bẹ́ẹ̀. wọ́n ní ọ̀rọ̀ sí anabi sọlọ́lá àtàlà ń sọ. wíkì bàdà alìsílámù qariban wọ́n sayaudu qariban kama bàdà á ọ̀túbà lil qurba. ìgbé bí kò takura wọn pẹ̀lú gbogbo àwọn anabi ọlọ́run tó ṣáájú anabi mùsùlùmí wọn kò takura wọn ni mo ti ń sọ náà ní pé ńgbà tí islam ọ bẹ̀rẹ̀ fáwọn ẹni àti fáwọn àgànlá bákan wọ́n ṣàjèjì lára àwọn èèyàn ìgbè wọ́n gbé wọ́n ìgbè ó sì ṣe padà rí nìyẹn gbogbo bí síkálukú tán bí ti wọ̀ náà bí wọ́n ti máa fẹ́ ìwọ tún lè yìí sábà tún ti lọ́wọ́ àníṣe bọ́bọ́ ìrẹsì wo lélẹ̀ bẹ́ẹ̀ mọ̀ sí wọn ní bàjẹ́ òjò náà lọ ìyàwó àníṣe bọ́bọ́ gbogbo ọ̀sẹ̀ tí àníṣe mọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ìbù yẹn bó ti bẹ̀rẹ̀ ń jò ní ìlànà yóò sì máa rí bẹ́ẹ̀ lọ torí bẹ́ẹ̀ fọ́ sóòbà ni ò oríire bá máa jẹ́ kí ó gba àwọn ẹni tọ́rọ̀ wọn bá rí bẹ́ẹ̀ tán ní à. èwo ya gbé wọ yìí ìṣẹ̀ṣe tó yẹ pé kò jọ́ mẹ́ta péré náà lọ táwọn fi ṣẹbọ àwọn wà ní ṣe mọ́ ẹ bẹ́ẹ̀ ni yóò ní ṣe mọ́ náà. ẹ jẹ́ ká mọ ìnagijẹ ẹ jẹ́ ká mọ̀ kíkọ́ kíkọ́ ni. bí irú èèwọ̀ bí eléyìí ké àwọn máa fi pè é ni nítorí pé èèkọ́ tí wọ́n mọ̀mọ́ ni èèkọ́ ilé wọn sì kì í sì ṣe èkú. wọ́n wáyé pé wọ́n fi kíní kan bú àfa èèyàn ní báwọn fi ṣéèkù lásán ní ọmọ àpàkà rẹ̀ náà gbọ́ irú ìbánisọ̀rọ̀ àwọn olùwòye pé ọ̀sán ìbánisọ̀rọ̀ yẹ pé àmọ́ pọ̀ ní iná nípa ẹ̀fẹ́ àwọn ọmọ àtà ìlú ìsọ̀rọ̀ àti àwọn àṣìṣe ọ̀rọ̀ mọ́. wọ́n á ní nípa ti elégbè yẹn kí ìfẹ́ kókó lẹ́nu mi lóòrùn lórí ẹ̀ padà yìí pé ọ̀sá máa ń pè é tó bá fẹ́ owó ti mọ̀ ọ́n lára sábà máa ń pè é owó àtọ̀tà ọ̀tá rẹ̀ ní ọ̀tá rẹ̀ dà orí ọ̀tá rẹ̀ orí ọ̀tá rẹ̀ burú ọmọ awi kankan mọ ọmọ awi kankan mọ ọ̀tá yẹn náà lè padà dọ̀rẹ́ ọ̀tá tó sì lágbára ju òun lọ́tá Islam tẹ̀sí ẹgbẹ́ kò ló lé àdá wọn ti kọ́ sí torí já ìzà látòhà ìlàlẹ̀ àdá wàá sàmán àdá káfíńtì ọ̀tá ẹ̀sìn gan lè dọ̀rẹ́ ló fi dájú pé ń jò níyì ló ti sọ ọlọ́run fẹ́ mí pèsè wọ́n fẹ́ mí pèsè ẹjọ́ yẹn kí lọ́ọ́ bá dẹ́dà ọlọ́run lọ fẹ́ lẹ́yìn sàlágà mi àmọ̀ ìṣàyè ọ̀bàrà tọ́lọ́wọ́n dà ń pa wọn àti bọ́lọ̀hún ti sí torí èsì àtẹ́bí ọ̀sẹ̀ o bọ́lọ̀hún ti sí lọ́wọ́ yẹn ọgọ́rọ̀ àwọn ènìyàn ọgbà ẹ̀sẹ̀ lórí tó sépè yóò mú wọn. sọ ọ̀tá yẹn náà ẹ̀rí pé inú ẹ̀kọ́ kẹta kọ́ wọn lárúbọ bá a máa ń kọ́ làbá àkọ́ ìkọ́ ọ̀wọ́ àlámù bẹ́ẹ̀ lọ́rọ̀ ọ̀tá lè di ọ̀rẹ́ ọba jọ tẹ̀sí náà ọba gba ìsìlámù kan sáà tún bá a sọ̀tà ẹ̀rí pé nílọ sẹ̀lẹ̀ ní àkà Rashid Mustapha Abubeji náà wọ́n ti sọ̀rọ̀ wọn bíbáyìí nígbà tá a fà á sì sàlàfíà gidi ń ṣépè lórí pé ọ̀rọ̀ tó pọ̀ jù tá a sọ náà ni pé wọn ò ní adágún pẹ̀lú ọ̀rọ̀ tó sọ. ntọ́ pọ̀ jù tá a sọ nìyẹn ṣùgbọ́n ká fi pè ojú wo làá máa dúra wúra wa mọ́. táwọn á mọ̀ pé wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni. wọ́n yẹ pé nígbà tá a tún di tó ti sàlàfíà tó kó pálapàla nàìjírí fẹ́. àfa àti rẹ́ àkùsí mi pé báńkì ẹ̀sùn sáàsì lè ké kọ́ má bínú jẹ ló. èmi sì ti gbọ́. ìgbà àmọ́ ní kò rí bẹ́ẹ̀ ẹ̀rù ta fẹ́lẹ̀ ló ti ṣẹlẹ̀ yẹn nígbà lè mọ́rọ̀ personality là ń jà fún kò sì yọ jù bẹ́ẹ̀ lọ lójú kan máa bọ́n tó ń sọ ń gbà ní ìhun tá à ń fẹ́lẹ̀ lọ́lọ́run ti ní kọ́ ṣẹlẹ̀ kí la fẹ́ máa bínú sí ń balẹ̀ àtọ̀tá nìkan náà nídìí ètò ẹ̀rì pẹ́ni tọ́rọ̀ tí iye kan náà ẹ̀rì gbádùn àlàáfà àfáwọ́ ó ṣe rahimakala àrìṣàdàkàlà nígbà kéékèèké làwọn àgbà ní lélẹ́ ike náà ni ó wọ́n máa gbé ah, àdámọ̀lẹ̀ ákílì àdámọ̀lẹ̀ ákílì wọ́n ti kínú sẹ́ni yóò bàbá àwọn àfáàsì wọn káwọn máa fẹ́ sọ máa sọ ah, hmm, ẹ wọ́n mọ̀ yìí tó ti mú ọmọ dáadáa jáde ṣé ìdí inú mẹ́wàá lélẹ́yìí torí ọlọ́run. Ah, ọmọ yìí ó ti mú ẹni rẹ jáde wọ́n ti bínú tẹ́lẹ̀ nìyẹn nígbà àwọn kẹ́dáàdà yìí wọ́n máa lùdẹ́ náà ẹ̀wọ́ sí ẹ̀kọ́ ti dàbí ojú ọmọ àlùdẹ́ tí wọ́n mọ tọ́lọ́wọ́ fèrè fún wàhálà yìí ti nù yẹn tó. torí èpè máa ń fẹ́ ọ jàmá ìgbà ẹ̀yìn onídìínú àtẹ̀yìn tẹ́ ẹ̀ máa ń báyà oníjà tẹ́ ẹ̀ mọ̀ ní èpè ó tún gorí ẹ̀tọ́ bá tún yá ìfẹ́ ọ̀dà wọn sọmọ kí wọ́n ti sọ ọmọ yìí pé wọ́n wà nù hadith bẹ́ẹ̀ pé nǹkan ẹ̀bùn tó ọba gbèsè lè má gùn mọ́ o torí pé ọjà àwọn ẹ̀kọ́ kàdà yẹn náà ní ọ̀padà da ẹsẹ̀ ẹ̀rẹ̀ níyàwó tó ń ṣe pèlè àbọ̀ oníbìínú ọba ti dé báyìí àbí kò ní í ṣe kí nídìí paríparí ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ẹni rẹ̀ ọ sọ òun ni pé tọ́lọ̀ dáadáa bá kò lẹ́nu ní ọ̀rọ̀ burúkú ló mú o obìnrin tí làákàyè tẹ̀ náà bá fa àbọ̀yọ̀ ní à ẹ̀sẹ̀ ìṣòro nítorí pé mo ti bá a dójú ẹ̀ ó ti yẹ kó o ṣe nìyẹn ó ti tán tọ́lá àwọn obìnrin tí wọ́n àwọn mi máa ń ya akúnijáàrún wọn àbá àwọn bóde ní ọ ọba tẹ̀lé kọ́ fẹ́ tán sùúrù tọ́ wa ti àpè lépè tó sẹ́yìn má ti pè lọ́ta rẹ lọ́tí ọ̀tá lè dọ̀ rẹ náà ẹlẹ́ẹ̀kẹta náà. Thank ìwọ̀n tó fẹ́ fàyọ ni pé ọfẹ́ kébèrè lóbì ọwọ́ abimọ fún ọ kò sí wẹ́wẹ́ wípé òun gba Islam kílẹ̀ ń wò sí ẹ̀fí ń bímọ ọkọ̀kọ́ fèlì mẹ́rin torí Islam rẹ̀ tó fẹ́ gbà kí wọ́n lè jẹ́rọ tí ó jètè tí wọ́n fi padà fún nùjọ wọn. a sọ pé olè fẹ́ bàtà dábìyà ṣùgbọ́n a ti fi ṣe wá àti rí ṣáàkì tipẹ́tipẹ́ bíbí alẹ́ rí àwọn sálàfà àwọn sàhábà tó fẹ́ nù wọn mọ́gbà yẹn ara ni wọ́n ni àìsàn pé sẹ́rí ọ̀yọ́ dá o ọ̀rọ̀ bó ti yé torí ìgbẹ̀yìn rèé sábà dà ó sì yé àwa lágbègbè táwa wà ẹ̀wọ̀n kan àwọn tó lágùn lákàtà àwọn ológun ńìlọrin àwọn méjì tí wọ́n gbajúmọ̀ àwọn pé kéfèèrè wọn fẹ́ wọn padà látùbọ̀ tẹ́ ń bá wọn mọ́ tòtòrí bí ọ̀rọ̀ ẹnìyẹn léwu pẹ̀lú pé kéfèèrè tó fẹ́ ọ̀gbà Islam ọba abimọ ẹwà níwẹ̀ wò ní ọwẹ́ ọwẹ́wẹ́ Islam tó bá ti akọ̀wẹ́ ní pass mọ̀rọ̀ bó tiẹ̀ ó sì ṣe Islam rẹ̀ dáadáa kọ́ sọ ọba padà gbé ọmọ rẹ̀ lọ sí tó bá rí ọ̀sẹ̀ lé وعليكم السلام wọ́n là fà ti ń ṣe jálàbí àásọ jálàbí ẹ̀ tó ṣe ń ṣe bọ́. kẹ́rí ìyẹlẹ̀ wò oníyà yín lẹ́nu à ń sọ̀rọ̀ tìmọ̀tìmọ̀ ni kófúrò ní ṣùgbọ́n kófúrò áfíríkà sọdí yéésì ọba wọ ọkọ máa bínú wọn lọmọ yọ mi ò nídìí láti fi àlésí nǹkan tó bá yàtọ̀ sí ohun tí ò yé mi ńlọ wí sí mo rò bó yéésì torí wàsílà yẹn la kúfùrù ní abẹ́ ti gẹ̀ẹ́sì yẹn lẹ̀ wọ́n gbé yẹn lọ síbi kúfùrù ní kẹsùn gẹ́gẹ́ ní yóò mú ọkọ nù ẹ̀sìn ni wọ́n ti ń pè ní alikúfùrù ní afirika mo rò bó tiẹ̀ tọ́wọ́ yẹn pé wọ́n ti ń ṣe nìyẹn ìwọ tí wọ́n bá mọ̀ yìí ẹlẹ́sìn ni ọ́ ẹlẹ́sìn tí mo gbà lérò súnà fáwọn gbọ́dọ̀ yẹn tó ti di ìsìnkú rẹ̀ ó sì máa tọrọ fọlọ́run forí nígbà tó ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ fún wọn lọ́rùn àlọ́ yálà mí ẹni owó sékèrè pé ń gbẹ bọ̀ tọ́rọ́gọ́rọ̀ wọn ní tí wọ́n ń gbẹ bọ̀ wọ́n ń gbẹ bọ̀ tààrà tí wọ́n máa ń ká wọn mú lóru màmá mú wọn dé sí gbọ́ wa yẹn tí wọ́n á ká wọn mú lóru báyìí yóò sọ pé ọwá bẹ́ẹ̀ ni o òbí ọ̀lọ́ wá bẹ́ẹ̀ ni o àwọn míì fi ń wá gbára oríṣiríṣi ìdáná mi ṣe èyí tó bá ti dáhìn lójú pé ọ̀sẹ̀ bọ̀ ni bí àwọn tó ń lè kuru síwájú ta ẹlẹ́bọ̀ ni àbẹ́ni tí ń lọ sí nǹkan wájú ìta gbogbo ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ rí bí èkúrú bí kankan ẹ̀ máa bá ń bẹ̀. gbogbo rẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ yẹn ló yàn ọ́ nídìí kínní àbẹ́ni tí ń gbé séwù lọ́lọ́ ọ̀rọ̀ bó ti yé sí àjọ àwọn ẹlẹgbẹ́ máa fẹ́ fẹ́lẹ̀ àyàmúṣe láàrin ẹ̀sìn rí bí. ìdáhà sẹ́yìn obìnrin tó bọ́ra lẹ̀ ẹ òkú fẹ́ hẹ̀ wá lè mọ̀ ni ẹ alẹ́ ni wọ́n èlé àánú hónà ẹ ṣépè fún wọn nítorí fẹ́ ní ìpinnu ọdún ni wọ́n fẹ́ kó báwa ṣàbáàbù náà lọ jẹjẹ wa ni pẹ̀lú gbogbo àyà ara tí wọ́n sílẹ̀ sọ àwọn ti ṣèpè ní. ṣùgbọ́n bò ló ti ṣèpè yẹn ìyẹn ni pé pẹ̀lú ohun tó ṣe yìí ọlọ́run máa máa gbé ọ̀jìnà sí kẹrẹ̀ wọ́n bá ti túbọ̀ ti kó lọ́rùn rẹ̀ pẹ̀lú nẹ́sù ló ti fi ṣe yẹn. ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ sàárè kèfèrí lórí àpẹẹsí ilé kókó lọ́wọ́ òjijì ọlọ́run jò ní sallallahu alaihi wasallam wípé bóni bàbá òun wà lásọ̀sọ́lá nínú náà ni wọ́n àti ọgbà pa ọba ní bàbá àti ẹlẹ́ kọ́ ẹni pé béèrè lé kókó òjijì ọlọ́run ni bàbá rẹ àti bàbá mi wọ́n bẹ nínú náà wọ́n á gbọ́ nígbà kẹkùn báyìí òdi wọ́sẹ́ gbogbo kíjọ́ ìgbà kí ìgbà lọ́ọ́ ti kọjá bí sàárẹ̀ ọ̀sẹ̀ bọ́ ọba ṣèrò òdì náà. ìnáyà ṣe kọlbánì rọ̀ṣin mọ̀kànlọ́ làwọn ti sọ́nù àṣàmì ìjànà ìlú wípé ọ̀bí dáhùn hà wípé nù súnlẹ̀ kẹta yìí ṣe òun ni ká kọjá bí bókù sọ̀rọ̀ kọ́ má lè sọ pé ẹ wọ náà ẹlẹ́sùn bẹ́ẹ̀ ẹ wọ náà sọ̀rọ̀ àmì ẹ̀ àwa tí ajọkùnrin ẹdáàkùn ẹ má jẹ adó sọnà mọ ọ ìmọ̀ ọjà tó fáwọn obìnrin ní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ àdúgbò ilẹ̀ ti fẹ́ ká tó káwọn ọkùnrin tẹ̀ wá lọ ńgbà náà ẹ̀yin obìnrin ẹ̀yin náà má máa dúró síbi wọ́n ti máa rí yín mọ́ ẹni tí bá ń wọ́kọ́ nú ọlọ́run ó sọ fún rọrùn tó o ti gbà tí yẹn bá polongo kó tó di pé ọjà tà ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ lọ́hùn mẹ́lì yẹn ó máa ṣe tọ́lọ́hùn fi fìyàn sí kò ń gẹ́ ẹni torí bẹ́ẹ̀ káà náà máa ti parí dáhùsù ká tètè máa lọlé ká kó lọ́nà táwọn ọkùnrin ọ̀tọ̀ kọjá. سبحانك اللهم وبحمدك